dúnyà ẹ̀ kí yẹn wọlé ayé kí yẹn rápálá wáyé tàbí sọ fún gbogbo àwa tàbá jẹ́ brothers tàbá jẹ́ mùsùlùmí tàbá ń rí àwọn àpẹẹrẹ pípé nǹkan yìí lè nǹkan ilé ayé ni kò sí láti bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ká ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́wọ́ máa ní advice wa pé fún máa sọ nìyí ẹ máa wà pẹ̀lú àwọn olódodo tí wọ́n bá tẹ̀sí wá ń bẹ̀ tí wọ́n bá ti jìnnà sí àwọn tó jẹ́ ẹni òdodo òun lè mọ ọkọ̀ṣàn rẹ̀ àmọ́ tó bá ti kó ojú rẹ̀ tán tó bá gbé bàjẹ́ láàrin wọn ti jẹ́ ti jẹ́ dá àrùn tàbí ọ̀wé kan yòókù ọ̀kan náà àwọn gómìnà ilẹ̀ Yorùbá mo tó wọ rẹ̀ sí sálà ọ̀kan náà àwọn afáàtì mo tó lọ́dọ̀ wọn láàrin ọdún kan nínú wọn ọ̀rẹ́ báyìí wọn apá tí mo ń sọ yìí fún kókó wọn every Thursday òun náà ní ẹ̀wọ̀n nǹkan máa ń gbàwẹ̀ apá yìí tí wàá ní yóò máa ń bà ní tó gbogbo ẹ̀ tó máa ń gbàwẹ̀ náà tó jẹ́ bí àmàjú àbí bí àwọn ọ̀rẹ́ amọ̀rọ̀ sí inú wọn ẹni tí mo sọ yìí okan tó jẹ ọsẹ dání tí kò sì kó oúnjẹ ẹ máa jọ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹsìn kọlá ìkí mi bá wá ẹ máa sọ. ìgbà tẹ́ẹ̀mì tó rí tó sì gba oúnjẹ gómìnà lónà ní ọ̀kan náà wọn lè wáyé náà yòó oúnjẹ gómìnà nígbà tó débẹ̀ ó sì fún àwọn afáwà pépé ibi tí government house ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ló jẹ́ pé ní kúrú máa sọ nìyí ẹjẹ́ ká máa wà pẹ̀lú àwọn olódodo ká má jẹ́ pé bóyá ó sì ta rí kò sí láì nílẹ̀ tó wọn bá fún ní àǹfààní ẹ̀ o kó máa rí pé ìyẹn ní wàá fi kó báyà láyé àtàkì àmà ẹni tá à ń sọ yìí tí bá sọ àwọn nǹkan tó ṣe tí sì mẹ́rin wa díẹ̀ bẹ́ẹ̀ kódà á rí máa wà nínú wa tí ó máa rò lẹ́nu pé àtẹ́ni yìí pé mùsùlùmí ni má ṣé kò sí fóònù sọ àmúláyìí ó wá di pé ó ní àwọn sẹ́mà pẹ̀lú kọ̀ọ̀kan wọ́n ní wọ́n máa ní òòlù òòlù tán máa ń ṣe ẹni gọ́ńdà òun ló ṣalágbá tẹ̀rù òòlù tán máa ń ṣe ẹrù wọn ní every year tó máa ń ṣe òun yóò kó wáyé yóò kó kalẹ̀ sẹ́yìn pé ẹ̀yẹ́ tẹ̀ máa ń ní gbàkejì gẹ́gẹ́ bí bá ṣe mọ̀ ẹ́ pé tí mùsùlùmí bá jẹ́ gómìnà igbákejì ẹ̀ kò ní jẹ́ mùsùlùmí láti mọ̀ àlè fi afàlẹ́jì alẹ́ muslim kàlùmọ́jìrì mọ́lákùn ẹgbàtàkùnmọ́ àlè fi mùsùlùmí ẹ̀ntọ́ ẹ̀tí ẹ̀sẹ̀ mùsùlùmí wọ́n tí ẹ̀sẹ̀ mùsùlùmí àwọn tó nípa jọ jọra wọn gbogbo àwọn àfàsálà wọn gbákejì rẹ tó tí èsè tí èsè mùsùlùmí wọ́n jọra wọn òun ní kó máa rẹpẹsẹ̀ntì ẹ bẹ́ẹ̀

wọ́n lọ pàdé ẹni wọ́n lọ bá ó sì fún wọn láǹfààní lọ́dún láti ẹ̀sìn wọ́n gómìnà house àwọn ẹ̀sùn wọn ti mà nígbà àwọn afá láti ìlú lágbájá báyìí láti ìlú báyìí wọ́n sì mọ̀ wọ́n advice ẹ̀ náà ni àwọn èyí láǹfààní àti tẹ̀lé wọn lọ torí tá a ti ṣiṣẹ́. wọ́n á débẹ̀ ọlọ́run kó fún wọn láǹfààní wọn wọlé wọ́n á sọ fún pé tọ̀ àwọn padà wọn fún wa ní rìpọ́ọ̀tù pé tọ̀ àwọn sọ pé nǹkan tá a gbọ́ ni o àlẹ́ ká kọ́kọ́ wá wádìí náà torí bá àpá yìí ṣẹ̀ríà court àwọn ní àwọn ní káàdì àgbà ní ṣẹ̀ríà court wọn nílùú wọn lọ́wọ́ so wọ́n ní sọ nǹkan báyìí bá báyìí lágbọ́ ò ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ là wọn náà kàn fáwọn pé bẹ́ẹ̀ ni <laughs> kí ló dé tẹ́lẹ̀ ṣe wọ́n sà tún wọ́n tún kú síra wọn lójú ibẹ̀ ló ti sọ fún mi pé ká má jọ ọlọ́run mọ́ láyé láyé àná tánà tí a fàmì bá sì ń lọ bá sì sọ tó náà bá ń lọ báyìí gómìnà náà lù ẹgbẹ́ náà tá a mọ́ tó tó tẹ̀lé kálukú wọn wá jáde wọn gba ìlú wa. ibẹ̀ ni wọ́n ti wọ́n àdúgbàsí wa pé ní á ó dà pé ìyẹn máa ń ṣiṣẹ́ gbà mí gbogbo wa la sọ̀pọ̀tì ẹ̀ gbogbo lọ gbogbo wa la sọ̀pọ̀tì ẹ̀ wà ní kájà ní ó padà wá ó o wá dẹ̀dẹ̀ wù àmọ́ tí wọ́n ń sọ fún tu lọ́rùn pé ní ó lọ èyí tá a ti gbọ́dọ̀ pé ee àwa tọ́nà bá fún wa náà pàdé mu kaba yẹn má jẹ́ ká jìnnà sáwọn èèyàn rí. wọ́n ti tá a bá rí àwọn èèyàn tá a bá rí àwọn àkàntà pé ní àpòsì yẹn wọ́n lè sọ pé yẹn lọ. ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ìmáàmù Ṣáfì wọ́n ní ẹnìkan ò ní sọ àsọ lérò nǹkan tá à ń pè ní àlùkọ̀dọ̀ wẹ̀lùkọ̀dà fàkọ́rọ̀ jàmínú hu so ó ní pé fúnfún dúníà nǹkan tí mo sọ àwọn èèyàn dànù àfọwọ́ tá à ń sọ yìí òun padà kó lórí pósìtì yẹn gbàtọ́ kó fẹ́ kó bá wọn ọlọ́sọ máa ń pè ní àjòkó ìfì dúníà kéèyàn wọ ilé ayé báyìí ayé nù kó wọn rọrùn ó rọrùn àti wọ́ àmọ́ wàlẹ́kì náà òru ìjà mímì ha kó wọ́n ṣẹlẹ̀ àmọ́ láti jáde bẹ́ẹ̀ kó rọrùn. ọlọ́dẹ tẹ́tẹ́ náírà ní jẹun lójoojúmọ́ nígbà tó yá owó tí ò rírí tẹ́tẹ́ náírà fi tẹ́tẹ́ jẹun wọ́n á di pé wọ́n fún ní one thousand wọ́n tún wá ní one thousand yẹn kà máa fi wọn máa ní gbogbo nǹkan máa jẹ wọ́n kà máa kó wá ní ẹ dákun la ṣe káà náà ló gbéra sípò rẹ̀ bóò ló ṣe rí àwọn olùmọ̀sọ pé tí ẹ bá ti lè wọlé ayé ó rọrùn àti wọ̀ ṣùgbọ́n àti jáde kó bẹ́ẹ̀ àbáláyé ó lè gbogbo nǹkan tí ìwò máa ṣe tẹ́lẹ̀ náà lè wọ́n máa ṣe nísìnyí ọ̀tọ́ adam nínú ìdájọ́ kan ṣe lé lórí àmọ́ bóyá padà ṣe tọ́wọ́ àbí òṣè kó tún ṣáadá mi ṣe tó ló pé kúrú bàbá ó kílẹ̀ tó náà fi fi rìn lẹ́kọ̀ọ́ ṣe èsì pé wọ́n ní wọ́n ní sí àbí kó máa dín ká kó bá dín náà ní àsòkò òun ká kó fi rìn lẹ́kọ̀ọ́ ṣe nílẹ̀ Yorùbá wa yìí náà ni kọ́lọ́ ọ̀gbọ́n ṣe é ní àwọn ló jẹ́ pé àwọn àfa àwọn afẹ́sìn wọ́n máa ń sá gẹ́gẹ́ bó ti yẹ kí mùsùlùmí náà máa ń sá fún kí ni lórí ìfẹ́lẹ́ ayé. wọ́n ní níjọ màmí àfọwọ́ tá à ń sọ yìí wọ́n sọ pé ní ájàbàlì liman arafa anna al-mawti anna al-mawta haqqun kayfa yafrah. pẹ̀lú wọ́n máa ń sè lẹ́yìn tó máa kó wọ́n náà tí wọ́n ń gbé káàkiri ń yọ ń dunnú káàkiri àfàlù ń sèmọ̀ pẹ̀lú ẹ̀. wà á jẹ́ bàtà tí màá àrọ̀ fà náà wà á nà ha hàkùn kí n bàyẹ̀ lọ ha. òun sèmọ̀ àfàwà bùdáyì ọ̀kan náà wọn sọ́lá tàbíyí ó lóun sèmọ̀ nípa ìtumọ̀ ìgbé iná máa ń bẹ lóòótọ́ ìgbé iná ọlọ́run ọba kí ló dé tó fi fi sí ayé ẹ̀rín ni wọ́n sọ máa pé ní pàdé ẹ̀dọ̀ hakú sọ́tún tọ́wà pàdé ẹ̀dọ̀ hakú kọlìlà wà ní yẹ́kú ẹ̀fẹ́rọ̀ jẹ̀záàn ìmàkàánú yẹ síbò ọlọ́run ní kárẹ́ ìlú náà bá ká sùkún lọ́pọ̀lọpọ̀ ẹ̀kún tán ká sùn pé ká máa wù ìtàn pé àtàmùlù ká ronú nípa àyà àtìlá ká ronú nípa pé kí ni kó tàbí kí ni kátẹ́ ìdínà fẹ́ ṣe tẹ́ntà náà sọ pé akébàlá tẹ̀lé fìtì akébàlá tẹ̀lé fìtì náà fìtì náà ti wọlé dé bóòlù yìí náà ti fẹ́ sọ̀rọ̀ àbí bóòlù fìtì náà bóòlù bó fẹ́ sọ àwọn èèyàn ní bóòlù fìtì náà ká máa ronú bẹ́ẹ̀ tẹ̀lé ká máa rẹ̀ nù. àbí ká gbọ́ nínú aburú títí ń ṣẹlẹ̀ láwùjọ lórí pé ká gbọ́ pé àwọn méjì kan àsọ́kùnrin bẹ wọn wọn borí gbárí nínú àwọn kan jọra wọn nínú súnà nínú fọ́tò àwọn kan wà kọ́ra wọn jọ inú wọn máa dùn ga òpó lẹ́nu. òwò sunkún kó sọ pé wo bí wọ́n ṣe rí yẹn wá wo ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún àwọn èèyàn wọn àgbọn kankan yìí kí ni tí wọ́n fẹ́ ṣe kí ni ipa wo ni wọ́n fẹ́ kó ipa tí wọ́n ni pé náà ah, ó fọ́ apá rẹ̀ lẹ́nu kó ló fún lẹ́rù kó ló ti gbogbo tá yẹn ẹ̀yẹ ká lọ dáadáa ẹ̀rì ṣíbùrọ̀mù àwọn náà wò mí ṣubú lórí àlewò nǹkan tí ń ṣẹlẹ̀ wàlúwàlú àbí. tẹ́ ẹ̀ bá rí lọ́rọ́ lára alákọ̀ọ́kọ́ ẹ wù bàbá ẹlẹ́kìnjẹ́ rí. so káàkiri máa ń gbé ní nǹkan bẹ lọ́rùn wa o àfàtọ́ pé wà á jẹba ni lè máa rán àtàkọ́lùbà dúnìyà ó sì mọ̀ ó sì bí lè máa fẹ́ni tó rí dídá yé yóò san ilé ìmọ̀lẹ̀ yóò gbélé yìí lé yóò la ilé ìmọ̀lẹ̀ orí ẹni tó rí bá tó ti bọ̀ yìí bẹ́ẹ̀. كيف يطمئن إليها كل دي في تيري بالسيدنا وعجبا لمن يعلم أن القدر حق òun sì sì mọ̀ fún àwọn tí wọ́n mọ̀ gbé ní kọ́dárù pẹ̀lú gan tí ń fàyà sí àwọn kan náà pè ní nàṣọ̀díyà àwọn nàṣọ̀díyà nínú àwọn lóhùn kan tí wọ́n gba kádàrá gbọ́ pàpàwà lóhùn ọ̀rẹ́ ó mà jọ lórí wọn kó náà fàdé ilé adé lóhùn ìsìn tùmí náà nàṣọ̀díyà náà fàdàríyà ebi ni ọmọ ẹgbẹ́ kádàrà ń bẹ ọ̀kan nu wọn òun ló jáde jọ̀kan láyé àkọwà ọmọdù lọ́dí ẹ̀rọ àánú wọn á gbé fẹ́sì ìdájọ́ pé ká gé ní ọwọ́ wa wa sọ pé ní a àdébà wọn gé ní lọ́wọ́ o ọlọ́run wọn jáde amára ní àná àsọ̀rọ̀ ọlọ́run bá tó parí láti kí jáde o àwọn àtú mìíràn bìlà kádàrà kó o tún gba kádàrà gbọ́ ni a ọmọdù náà wà á tún lòkòtò fún wọn lọ gòkè nínú àwọn sọ̀bíyà ni ọ. aláde amáraka àǹtá sọ̀rọ̀ kàlẹ́ tó pa ọlọ́sẹ̀ pé kọjá lè wọ́n aláde amáraka náà ní àkóso àyàdẹ́ yìí òun náà ló pa ọlọ́sẹ̀ pé kí n gbé ọwọ́ ẹ̀ nítorí náà lọ gbé lọ́wọ́ ẹ̀wù gan. sọ fọlọ́ bá kó ṣe ẹnu náà wá. mọ̀tọ́lù ṣùkú dúnyà nínú àwọn nǹkan wo la ti rí ìfẹ́lẹ́ ayé nínú àwọn nǹkan tó nítorí àsìkò kárí mọ́ kéékèèké mazalul dunya ó pọ̀ ga táwọn olùmọ́dàkọ ṣùgbọ́n díẹ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ní ìṣòro nìyàs aláàdéni ní máa fi dunya tẹ́ bá ti rí ẹni kan tó jẹ́ pé ní gbogbo onímù jíjẹ èròǹgbà jẹ ilé ayé náà ni àfa kílódé tẹ́ fi kó lẹ́yìn à kò yí sí máa ní kí ni pé kò yí sí fún máa wò ṣùgbọ́n ẹ̀yin náà ti máa ń tà sọ kókò dúníyà àlùmọ́dúnmọ́ mọ́tò tó rà kò tó má ó fẹ́ ṣéǹjẹ̀ ilé tó kọ́ ó fẹ́ rìnrìnlẹ́tẹ̀ ó tún fẹ́ fẹ́ obìnrin kan sí nítorí ẹ̀ ló fi kó lẹ́yìn àbí torí ẹ̀ ló fi ṣèkéle ló fi ń wá gbogbo tí a yùn wọ́n ní ẹni tábà ti rí pé ní ìtàn màbí wà á bọ̀ bí wà jẹ́ jà ẹjọ́ pé ní lọ́sọlóòrù ní ayé náà ni wọ́n ní irú bàbá wọn ní máa ń jẹ́ kí yàní a máa ń rí ẹni tó bá ti rí láàrẹ báwọn láti máa gbé ah, eléyìí ìfẹ́ ilé ayé wá afọwọ́ Abdullahi buhari bonofa ó lé wa pé ní ìjọ kan kún tó wá kí bàmá a òbẹ́ ìbọn kan tàbí ẹ̀ta alákọ̀ yìí òbẹ́ ìbọn kan kò jẹ́ ọ̀kan nínú àwọn sàhábà òbẹ́ ìbọn kan kò yìí nínú àwọn tí wọ́n lẹ́gbẹ́ ní òun náà jẹ́ ọ̀kan nínú àwọn adájọ́ sàhábà ní òun ṣùgbọ́n parasẹ́ kí ni ó para sáàbù bẹ́ẹ̀ adájọ́ ní òun adájọ́ ẹ̀sìn òun náà para sáàbù bẹ́ẹ̀ látara àwọn kan tó náà torí hadithi ya ali musalai muslim wọn ní òun sọ fún ẹgbẹ́ ní la yazalu nas mukhtalifatan a'naquhum fi talab ad-dunya àwọn èèyàn àwọn àníyẹ̀wò wọn nígbò tó yẹ pé ní ẹ̀mọ̀ wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa lọ wọ́n máa bọ̀ nínú ìdákàtò ní ìfẹ̀lẹ́ ayé. nínú kàmí tẹ̀yìn tí máa ń rí ìfẹ̀lẹ́ ayé náà ní tọ́lá tó dún ní àbẹ̀ amẹ́lẹ̀ àkẹ́rọ̀ iṣẹ́ tọ́lọ́ ọ̀bá ní káṣí ìgbà tó ń ṣe tiẹ̀ ilé ayé ní wá. lápẹ̀lú yìí náà ní tàṣọ lẹ́ẹ̀kan ẹni tó ń yan náfìlà lóru tàbí tẹ̀ ọlọ́run ní ọyá ẹ̀mọ yẹn náfìlà àṣà ayé àfikà rọ́bùkà mọ̀kànmọ̀ mahmuda ó sì ti kọ́lọ̀ fún ọ ní bó sì wá lóye kó jẹ ní ọlọ́run bá látara náfìlà tó wáyé wọn ní àfa àìsàn ní máa ń pọ kò sí ayé pọ òun náà orí náà tájọ lọ lékéwú àtàjọ jẹun náà bọ́ kankan náà ni mọ́tò ẹ̀ ti di mẹ́ta kódà ó kọjá jọ kan ó ta omi sí mi lára wọn á ní kébìnrin máa ń sáré débi àǹtàkùn fi mílẹ̀ wá jẹ́ pé nìkan tó jẹ́ pé ọ̀dọ́ náà bá lóye ká fi wá ní wá fún wa ilé ayé so àmọ́ ìpè ní ìlú àwọn àwọn sera wọn ni. kódà nínú àwọn ẹ̀tọ́ mùsùlùmí tọ́lọ̀ bá sọ fún wa ẹ̀tí yà nípa Muhammad sallallahu alaihi wasallam tó kà fún wa pé hákù mùsùlùmí àwọn mùsùlùmí sì tù nínú ẹ̀ pé ìdá ìsànsáhàkà fàṣẹ́yìn tó bá pè ọ́ wípé wọ́n wá advice mi wọ́n ṣe wá àti fún mi nínú ẹ̀tọ́ ẹ̀ ní bọ́lọ̀ bọ́lọ̀ máa fi fún ọ lágbára wọn kó ṣe wá àti fún ẹ wá wá sí náà ẹlòmíì ẹ wá ṣe wá àti fún mi ǹjẹ́ ṣé ẹ ti book ṣé ẹ ti register ń sọ fún fún kọ̀kọ́ lọ kúkú bí kan mi ó ti lówó tó fi àfẹ́rẹ́ ìjàpá tó ṣe wá sí. táwọn ẹni sọ fún ẹni nínú ẹ̀tọ́ ẹni hákòrò mùsùlùmí ní pé ẹni tó bá fi wa se pé wá ṣe wá àti fóun wá ṣe nàṣí àkúnmi ọ̀ràn yẹn ní kó lọ sí torí ẹ̀tọ́ ẹ̀ ni ètò ajé ẹ̀tọ́ látara fòkù lórí àdókọ̀ ọ̀sẹ̀ kéde lókọ̀ ọkọ̀ owó náà ẹlòmíì sì ń bẹ tó bá gbowó tán ìjọ tó ń bá tún lọ ní kọ́nà sí wà tó gbẹ̀dá ń gbọ́ àwọn náà ajá náà sì wọn àwọn ẹkẹ wọn à ń bá wọn rìn wọ́n ti kọ́ àpò ti kọ́kọ́ dé èèyàn mélòó kan síta nínú àwọn ẹkẹ wọn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n ti bọ̀ ajá ìbò ni wọ́n jókòó sí tí wọ́n kọ́ kọ́lọ̀ kan sọ fún wa tí mo gbogbo àìsí sàrà ó ní ibi tí wúrẹ̀ bá pọ̀ sí làwọn afá àwọn lọ. Ah, wọ́n ti mọ̀ ẹ́ pé àwọn ní inú fìtínà táwọn ní dàpọ̀ fún wa nínú inú fìtínà tó ń fi kalẹ̀ òun náà ní obìnrin. wọ́n ti mọ̀ ẹ́ pé àtẹ̀bọ́n ah, náà àwọn náà wọ́n tún náà sí ara wọn ìwọ́n lọ́lọ́ sí orí ìlọ́lọ́ sí wá sí ìyàwó nígbà tó ti ọ̀sẹ̀ tó tẹ̀lé

wọ́n ní sábà jáde máa fẹsẹ̀ wá sí sábà ní gbé òpó wàdá ní ọjà rẹ̀ wọ́n mú wọlé padà wọ́n lọ sùn sọ́nà ọ̀gbà ìgbé yìí sí èsì pé àkóbá lé ní oúnjẹ fáwọn. tó ọ̀rọ̀ táwọn fẹ́ sọ jáde ìyàn mélòó ní òwúlò wọ́n máa ba ló jẹ́ ẹ̀yẹ káwọn táwọn sọ wá sí jáde ní. tó jẹ́ pé nínú ní àmàlẹ̀ áńkìrọ̀ ẹ̀yìn tẹ́ bá ti rí pé máa ń ṣe nǹkan wá látara nǹkan tí ó fi gba ládá lọ́dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti wálé ayé ẹ̀mọ̀ tó ní aláburú ńlá lórí ìwé bẹ́ẹ̀

látara àṣùkù dúnìyà. ọ̀kan nínú àwọn afa àwọn tàbíyí wọ́n ní ìnà àgbà àrọ́gbà ti fi dúnìyà èyí tó fi burú jù àárí afárò ìlẹ́nu béhàkì wọ́n ní tó fi burú jù nílé ayé tí a máa ń sojú kòkòrò nílé ayé àǹtútù lábàbí amẹ́lẹ̀ àfẹ́rọ̀ ká máa fi iṣẹ́ àkíyàmà ká máa fi wálé ayé iṣẹ́ àkìyàmà yóò ẹ̀jẹ̀ káwọn náà kálukú náà máa wà ọ̀rọ̀ àwọn àbílú mi ó wà lọ́dún kálukú. afọwọ́ fùgbẹ́rì tá a dákọ̀ lẹ́ẹ̀kan tá ló sá kú níbi ó sì tán fún un. ó sọ fún akẹ́wọ́ ní la án a dúnìyà lè tọ́pìlì wẹ́n mi ti máa kámà lù kámà ta jìtá haramu nínú Islam. afọwọ́ á ní kó máa ṣerú nǹkan báwọn láti máa bí jẹun bó ṣe jẹ́ haramu tó òun tún láìkẹ̀ ó tún dáa ju kó wọn ṣe kí ni ahabu ilayya min an akula bi díì kí máa fi ẹ̀sìn jẹun ẹwọ́n wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ẹ̀sìn náà fi jẹun ẹ̀sìn ọ̀nà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn fi jẹun fọlọ́wọ́n kó ṣe amúnà wa. ànínú nǹkan mí náà onígbé afáwa wọ́n lè sẹ̀mí àyàfáwa jùlẹ̀ yìí wọ́n lè sẹ̀mí tó sàrí ìyá yẹ̀dúmù máa yá kúrò bí díì nìyí olóhùn ó lé ẹ máa ń sọ ọ̀rọ̀ láìpì sí àwọn tó máa ń jẹun pẹ̀lú ẹ̀sìn wọn nítorí wọn tó wọn ní pé ní nínú tàbẹ́là wọn ní ẹ̀rí àwọn ìtàn bá ti rí wọn nínú ìmọ̀ tí ò ti tàn nílẹ̀ wà lórí ọ̀nà ìdí nǹkan tí wọ́n sọ yìí àwọn sáìdì ilẹ̀ Yorùbá báyìí ní Ọ̀ṣun àsìkè síbù ga níwò kí dágbọ̀ yìí tó máa rí àwọn tó ń ṣe dáadáa káàkiri náà fa ọ̀lọ́ ìyàgbé ẹja tó kó kákó lọ kàn fáàmù àwọn máa ń ká ìbọrú ni ní àwọn lápẹjú mi kárí àwọn tó máa ń jẹ̀wò jẹ̀kújẹ̀kù ní tó máa ń pè wọn lọ́hùn ọ̀dẹ̀tẹ̀rin wọn máa fi ránṣẹ́ rẹ̀ yẹ àwọn bàbá jẹ̀kújẹ̀kù ìyá jẹ̀kújẹ̀kù ìṣúná tó àwọn tó máa ń jẹ oúnjẹ òkú. àmọ́ lọ́dọ̀ tí wá bí àwa kíran tá a ní gbódù lọ́wọ́ láwọn afárapamọ́ kódà lómi títẹ tó dá a lébi pé tó bá dé àwọn ohun àbí òsè àjọsí ìmúra ẹ̀ àwọn tí wọ́n tún àwọn tó máa ń ṣe dáadáa dáná ẹ̀sìn àwọn ló máa ń kárí bọ́dún tẹ́fẹ́ náà àwọn afá ọlọ́run ṣe lórí wọn máa ń súnà wọ́n máa ń ṣe ìdáhùn rẹ̀ lọ́rùn àwọn lọ́dọ̀ tí wọ́n ní àwọn tó máa ń ṣe súnà láwọn farapamọ́ tábà sì farapamọ́ ágbégbére àdàbí wọn fàbíọ́nà lọ. so afá yìí wọ́n sọ pé ní táwọn máa ń pè wọ́n ní pé ní mo fi dákẹ́rù ẹ̀rí àwọn èèyàn yẹ̀yẹ́ làwọn náà lọ wọ́n ti máa sọ lọ́rùn kàgbé àwọn yẹ̀yẹ́ nù àwọn tí wọ́n láyé wá nù àwọn tí wọ́n rẹ̀ sí tí wọ́n rẹ̀ sí sínú àwọn tí wọ́n lájú ẹ̀ sínú so bá sì máa ń pè wọ́n nù so wọ́n ní òun máa sọ fún pé ní a ìyẹn ìyẹn ni wọ́n torí pé kíni àwọn ilé yẹn máa ń jẹun pẹ̀lú ẹ̀sìn wọn wọ́n máa ń jẹ̀sìn jẹun wọ́n ní wá tẹ́lẹ̀ ìdílé wọ́n ní àwọn afáàlì wa bàbá wa afáàlì oúnjẹ afáàlì ẹ̀yìn afáàlì so ọlọ́mọ kò sí àwọn wa afáàlì. Imam Malik Imam Darul Hijra wọ́n ní ọ̀kan náà káwọn sọ fún ni? ní mọ̀ní àdàlà bìdí nìyí wọ́n ní wọ́n bèèrè lọ́dọ̀ wọn ẹgbẹ́ ní tayẹ tí ó jẹ́ ohun gọ̀dù tayẹ tó gọ̀dù tí ò yáyé wá àfáwà fún ẹlẹ́sì pé ní mọ̀ní àdàlà bìdí nìyí ẹ̀tọ́ pé ní ẹ̀sìn ní fi ń jẹun kí ló ń ṣe ìṣe àfáà ni àwọn sọ ìṣe àfáà ni ìṣe lókítà látara wọ́n fẹ́ lu àlùkò ìbò àwọn náà fẹ́ gbádùn àwọn náà fẹ́ wọ aṣọ tó ń ti ẹ̀gẹ́ sí wọn àjòkò wọn ni lọ ṣiṣẹ́ wọn ni àwọn ti kí ni àwọn dáàrin jòló wọn làwọn ṣiṣẹ́ apá kò sí nǹkan tí jẹ́ sáfà o nínú ẹ̀sìn Islam wa yìí sọ wọn ní àwọn fún àdéṣe pé ni ẹni tó jẹ́ òmùgọ̀ ìdúrà ní pé ní mọ̀ ní àìkàlà bìdí nìyí ẹni tí máa ń fi ẹ̀sìn jẹun fàfọ́ àtàkùn bẹ̀rẹ̀ pé ní tàdé tó jẹ́ olórí àwọn òmùgọ̀ kọ́ọ̀lù wọn á fún alẹ́ sí pé ní ẹ̀sọ́ pé ní asìláhà dúnìyà wáyìrìhì ìfàsáàdì yìí òun tún gbèsè ayé àwọn èèyàn sí ẹ̀sìn tí ẹ̀sìn bàjẹ́ òun ni tójú olórí àwọn ìbòjì òun tún gbé ọsọ pé òun tún gbèsè ayé àwọn èèyàn sí ọlọ́run la gbèsè àwọn èèyàn ẹ̀sìn tí ẹni sì kó báyìí wá kí sùn ìyá ìbáraẹ̀dọ́lá àdàdà rẹ̀ ẹ̀jẹ̀ ká ká ká lórí tí mo sọ yìí kó kálukú náà máa lò ẹ̀fọ́ àwọn èèyàn ti ta ẹsẹ̀ wọn látara pé wọ́n tún ẹlòmíì ṣe. nínú kàmíì tí máa ń tẹ́ ìtẹ̀mítẹ́yà tí máa ń rí ìfẹ́ ayé wọn ni àtọ̀rọ̀ wàtànáàrù ìlmẹ́lbàs wẹ̀lmákẹ́l wẹ̀lmáṣọ̀rọ̀ kí n fẹ́ gbádùn kí n fẹ́ dàbí Abíọ́lá kí n fẹ́ dàbí Dangote yóò jẹ́ àpá òun náà fẹ́ dàbí tiwọn ọ̀nà fẹ́ mọ ogun jẹ́ ti káàkiri tọ́nà bá ṣe lọ́nà àdáàlì àṣọ pé láì fi yé o àmọ́ àwa náà ti mọ́ tá à ń sọ àlìmọ̀tìmù kí ẹ̀ náà fẹ́ níbẹ̀ sọ ní màá lòun jábàlì wọ́n nígbà táwọn ìwà Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ lọ sílẹ̀ Yamani ànábi sọ fún pé ní ìyá àkàwà tàná ọ̀rọ̀ ìyá àkà nínú kẹ́lí màtí nà fi léyàn jìnnà sí ìmọ̀tọ́bátẹ̀lé àfi ìyá àkà wàtàná ọ̀rọ̀ bẹ́ẹ̀ wàtàná ọ̀rọ̀ máa yẹn ká tó ní ìyáká wal hasada ìsúnmọ́ ẹgbẹ́ ní kí ló kàn ọ́ àti ìmọ̀ bẹ̀rẹ̀ ìyáka wà dọ́nà kí ló kàn ọ́ àti ìmọ̀ dábà òun gidi kan múlẹ̀ òun dábà bẹ́ẹ̀ náà lórí sọ fún wọn arákùnrin pé ìyáka wà tànà àkùnmá jìnnà sí ìmọ̀ràn ìbáru àtànà àkùnmá ó jìnnà sí ìmọ̀gbádùn fàyínà ìbáradàlọ́ọ̀hì lẹ́yìn ìṣó ilé mùtànà ọ̀nà láti kà fún wa ànágbà Muhammad àwọn sàhábà àtàwọn tàbíyìn ní tó bá ní ṣe pẹ̀lú ìgbádùn wọn máa ń sá fún ni. ní ìparí ní abala yìí ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa nínú alukur'an nípa pé nínú mọ̀dọ́hìrì dúníà òun náà ní ṣùgbọ́n máa wà ṣùgbọ́n já wà ṣàrọ̀ wà ṣùgbọ́n kéèyàn fẹ́ràn owó kí n fẹ́ràn ìtàkìlì àdìjá òyìyí wọ̀ṣẹ́rọ̀fù àti ìmọ̀pánilé wọ̀ṣúhùrọ̀ àti ìdẹ́hàn àwùjọ wọn ní ìfẹ́ ayé náà wọn kọ́ sí ẹ̀rọ tó léyìí ó sì yẹ ká ṣàkíyèsí ẹ̀ dáadáa. àwọn tó bá wà lára wọn kí wọ́n ṣàkíyèsí ẹ̀ àwa tá a jẹ́ ọmọlẹ́yìn náà ká náà ká ṣàkíyèsí ká má kó báwọn èèyàn. látara pé ní àlùjáàmọ́lá ìdẹ́túnrin ẹlẹ́kùnta ni wọ́n gbé egbò ẹsìn tí ó na ọ̀nà ní sọ̀pàkọ̀ sẹ́yìn ẹlòmí ò fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n látara bí ṣe ló sì yẹn fẹ́ràn owó kí yẹn fẹ́ràn yìí ẹlòmí wa bá lè gbé bẹ́ẹ̀ bá pọn lé kí yẹn máa pọn yẹn lé nínú ẹ̀kọ́ sùláàbù yẹn o àmọ́ pé tẹ́ẹ̀ bá báyìí látara ìta àràfin bákan náà ṣòro tó gbélé àpèjúwe náà bẹ láàrin àwùjọ wa káàrin àwòrán ọlọ́wà ní tí kàdúrà àkàrọ̀ alìkìyàmọ̀ tá a sọ yìí نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا ẹni tí àlìkìyàmọ̀ wà fún sátidé náà wà fún ó wà fún àwọn tẹ́gbẹ́ wọn àgbẹ̀ náà ìgbéraga lórílẹ̀ wọ́n ìgbé ba ọlọ́ọ̀bá jẹ́ ويكين فالشهرة ويكين في كما القوى كما القوى والآن تباتوا للمتقين أنتو نبي دادا هنا نتوى قايا الله سبحانه وتعالى أفا أكاو مالك رضي الله عنه وانا أبا محمد صلى الله عليه وسلم مالك إبالي جاعئاني أرسل في غنم بأفسد لها من حيث المرء على المال والشرف لدينه a ní kòkò méjì ànábì fi kò wé àwọn ẹ̀kọ́ méjì yìí tí wọ́n pa wọ́n wọn rí kankan jẹ wọ́n wá gbé ràkúnmí wọ́n gbé àgùntàn kankalẹ̀ wọ́n wá ju ràkúnmí ẹ̀ àgùntàn wọ́n ti sàárín àwọn ẹ̀kọ́ méjì jẹ̀má ẹ̀jẹ̀ káwọn ògbóhùn ló ń sẹ̀ lálàá sí kìnìún ògbóhùn ló ń sẹ̀ àgùntàn yìí àwọn nǹkan kan àwọn ẹ̀kọ́ méjì tètè pa wọ́n wọ́n ní kankan tí wọ́n jẹ wọn á ju àgùntàn sáàrin wọn ẹ̀yẹ jẹ́ káwù bó ló ṣe fàyà bó ló ṣe bàjẹ́ ànábì wa ní sẹ́ni bó sì sí òun ó tún dáa o tún bá làákàyè mu ó tún bá ìjọba ló wà bí mu mìíràn sí márùn-ún àdàlùmáàlì wà ṣẹ́ra fìdí yìí nígbà yẹn máa wá yìí kẹ́ ẹ̀ máa wá kan lé lọ látara ẹ̀sìn ìsọ̀rọ̀ pé kí ẹ máa ta ẹ̀sìn láti fi orí yìí kí ẹ máa oríṣiríṣi là ń gbọ́ òun yóò jáde yóò sọ pé báyìí ẹ̀jẹ̀ ká ṣe ṣùgbọ́n tó bá ti dé àárín wọn ó ní ìgbà tí ń ṣe látara pé kí ni yóò wá aṣọ ẹ̀sìn rẹ lẹ̀ yóò ta ẹ̀sìn rẹ láti kó ba máa jẹ́ ẹni yìí kó ba máa jẹ́ ní àmọ́lé lọ́dọ̀ wọn so ilé yìí o nínú ṣùkùn dúnìyà tó jẹ́ pé ní aburú ni nǹkan tí máa ń bí fún nìyẹn kí wá ní àwọn àṣùbà nǹkan tí máa ń fà tí ẹ̀ máa fi nífẹ̀ẹ́ káwọn ṣe ní díẹ̀ díẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ní zinatuha wa husnuha ad-dahir àwọn ìfẹ́ ilé ayé ọ̀ṣọ́ ilé ayé yòròyò ayé ọlọ́mọba subhanahu wa ta'ala al-mal wal banun zinatul hayatid dunya wal baqiyatus salihat khayru 'inda rabbika thawaban wa khayru 'amalan ní suratul kahf owó dúkìá àbọ̀mọ́ ọlọ́run sọ pé méjèèjì ọ̀ṣọ́ ayé wọn jẹ́ ṣùgbọ́n tó ṣẹ́kù fáwọn èèyàn rí lọ́dọ̀ ọlọ́run ọba náà ló ti gbẹ̀sán wa ìtumọ̀ ẹgbẹ́ ní ẹni tí ò bá jẹ́ kí méjèèjì á máa dúró àwọn tó máa tó ní gbogbo ẹ̀ èèyàn ní wọn ni láti fi sin ọlọ́run ọba èèyàn jọ gbogbo ẹ lẹ òun lòun ní kápá lórí ẹ lòun wá ń kọńtró rẹ títí tá à ń kan ẹni wọn ń kọńtró ọlọ́run sọ pé ní àwọn owó lè san lọ́dọ̀ ọlọ́run ọba àfọwà àbí sàmìlì ló kó tẹ̀lé rọ́dí ọlọ́run àná wọ́n ní àdúgbò sọ pé ní nínú dúnìyà ṣòwò tó ń kéde ọ̀tún ilé ayé yìí nǹkan tó dùn ní nǹkan tó tó jẹ́ yòròyòrò ní. wà nínú lọ́ha mustaqlifukum ọlọ́run bá subhana ó fi ń ṣe àrólé lórí rẹ̀ fàyà ń gbòòrò kéyìn fata àmàlú wọn wù ìgbó lẹsẹ̀ lórí ayé náà. àlejò wọn pé fàtẹkù dúnìyà ẹ̀yìn ẹ̀fáyà ilé ayé wò wọ́n tẹkù nìsa ẹ̀sìn ẹ̀sìn bẹ́ẹ̀ wo obìnrin ẹ̀ka sọ̀rọ̀ kọjá gbogbo obìnrin mi òun ló sọ ọkọ èdè tó nílẹ̀ ayé ilé ayé ọ̀tọ̀ ní wáṣí máa sí àmọ́ láti gbà tó ti gbé wọlé òun náà ní jíjẹ ti rà ọlọ́mọ bá ti wá jẹ́ látara ṣùkùn dúnìyà sọ àníbà pé fàtẹ̀kùn dúnìyà wọ́tẹ̀kùn nìsà فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه مسلم من أقوى فتنة àkọ́kọ́ wahala tó ti mú àwọn bàbá ìsirayílà di ẹni làánà gbogbo nǹkan wípé ẹyẹ lọ́pa sínú ẹ má tẹ ìgbẹ́ nígbà báyìí ẹ má lọ sódò ẹ má ṣe báyìí ẹ jáde àlọ àwọn obìnrin ni wọ́n wa obìnrin wa láti àwọn tí wọ́n jẹ́ kó sábìbù tí ìfẹ́lẹ́ ayé tó dà gbé wa lọ. ẹlẹ́kejì wọn náà ní mélòó náà sọ̀rọ̀ fáwọn ilé yà ẹ̀rí àsọ̀kun àbẹ̀rẹ̀ tààrí náà pé mélòó náà ẹ̀mí náà ní kíní ẹ̀ wà tó wú láti kọ̀ fún ẹ̀mí wa láti ní ní mélòó lọ síbi ọ̀rọ̀ ilé ayé tó gbọ́dọ̀ bá sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ zúyìnà lè náà fún ṣàwọ́ àti والقناطير المقنطرة من الذهب والفضة والخيل gẹ́gẹ́ bó ṣe parí so ilé ìfẹ́ náà wáyé pé àbí kí ni adúdú ní máa ìmọ̀ rántí ọlọ́run bá ìmọ̀ adúdú ní máa ìmọ̀ náà bá tí ẹ̀ bá ń gbọ́ ọ̀rọ̀ náà bá ní time to time díẹ̀ díẹ̀ yóò máa ṣe ni yóò máa já bákan náà káàdì ìpínlẹ̀ ìmọ̀ ká ìtàn àwọn sàhábà ní àkàrà ìsára kí wọn àwọn ìtàn wọn ẹwù díẹ̀ tàbí wá fún wa kí wọn wá wá kí wọn wá síra báwọn àbí kí wọn lọ sí àwọn àlàkọ́ọ̀tù torí ṣe kí wọn fi máa ń sọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ báyìí ọlọ́mọ kò sí lẹ́rọ̀ fún wa. àfọwọ́ àbúrò rẹ̀ ọdí ọlọ́ àyìnbó wọ́n ní anábíwá mọ́tàmọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní ṣe ọkàn àgbàlagbà ẹni ti dàgbà. tó wọ́n ní nìkan méjì ṣáàbùn àdá ṣùkè ìfúnáyìí lórí kàméjì náà ló dàgbà lé lórí hubbul aish wal mal nùsọ̀rọ̀ muslim ìfẹ́ afẹ́jẹ afẹ́gbélé ayé àti ìfẹ́ kíni dúkìá afẹ́gbé dúkìá lọ tó ká sọ́ra wa kódà wọ́n sọ ń bí ìwà mi pé ní yàrá ọmọ ibnu adam ọmọ ya ọmọ ya àtẹ́jẹ́ adama yóò máa da arúgbó yóò máa dàgbà wọ̀nyí ṣíbù mélòó ìfúnatá so kàméjì ó ti bá dàgbà pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ al-hirsu ala al-mal wal-hirsu ala al-umr mo fẹ́ dá mo fẹ́ dí báyìí mo fẹ́ tẹ̀lé mi náà gún so méjì mọ́ so láti káfí mọ́ ẹgbẹ́ ní nínú nǹkan tí máa ń fa ìfẹ́ láyé tí ọmọ ànábì adam bá ní kòtò méjì kan tó pé kòtò owó olókun làbùtàgọ wádìí àǹfàànífà nínú àdámẹ́ ẹ̀mí ẹnubí ló wá kó pọ̀ sí ẹlẹ́kẹta wàlá yàmlàwù jẹ́wọ́fà dùnà adam ilẹ̀ tọ̀rọ̀ kò sí kankan tí ó tí ó rọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lójú kò sí kankan tí ó tó àyàfi olúwa tó máa gbé sínú sàárè tó máa gbé sínú sàárè kálí náà tàbí tàbí bàbá kọ́mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà nìyí wọ́n ní tọ́lẹ̀ ní ìyàn bá kú méjì náà ni zíra kó kí ìyàn rí àbí kó kí ìyàn kú. tó bá yẹ pé ẹ̀ tó gbọ́dọ̀ bá bá kókò dúníyá tí òfin tọ́lọ́run bá ṣe lófin bá kú ni wọ́n ní irú àwọn báwọn wọn náà ló mọ̀ sí ọgbà tó bá ń gbé lọ lórí ya wọlé láti a òfin ó mà ṣe òun ẹni èèyàn aláìdáàmà níyì ẹ sọ fún mi ní tó kú mo tún á kú tán ẹ tún á rí iṣẹ́ lọ ni wọ́n ní yóò máa pariwo báwọn yóò máa pariwo bẹ́ẹ̀ pé ẹ wúrẹ́ mo tó tẹ́lẹ̀ lọ gbébí sí ni. so wọ́n ní àlẹ́ wàhálà kan sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní bí ṣe pariwo yẹn bí ṣe sọ yẹn gbogbo ẹ̀dá náà bá ní màgbọ́ ti sọ àyàfi àtàkọ́lẹ̀ nǹkan méjì náà lè gbọ́ òun náà ti ọmọ ìdí ènìyàn àtàlẹ́jẹ̀ náà ìwọ́n yà kọ́ ọ́nà ẹgbẹ́ sákọ́ ọmọ ìdí ìyẹn bá kún lè gbọ́ ní làásọ ìkùn gbogbo wọn ló sì dákú nǹkan tí ẹ sáfẹ́ lọ gbé sọ̀rọ̀ sàárè ní tí wọ́n sọ látara àkókò lónìí à ẹlẹ́lẹ́kejì onímọ̀ sọ fún ẹgbẹ́ náà ẹ ti súró ju ẹlẹ́kọ̀ọ́ ti tẹ̀ yára yára yára ẹ ti tẹ̀lé gbóni yìí wọ́n kò á sẹ́ni tó sọ bẹ́ẹ̀ nínú ọmọ ẹ̀rí adára ló pé láti kálá láti wa kò tó sọ o bóyá yóò sọ ni yóò sọ ọlọ́run subhanahu wa ta'ala ó jẹ́ pé ìkàdá dáadẹ́ òun náà ni àwa sọ ọlọ́run jẹ́ àwa náà tó máa sọ ọ̀rọ̀ búlẹ́rù so àfàwà wọ́n tún bẹ̀rẹ̀ wáyà ní wàá gbé ní lọ́kàlẹ̀ ìgbà aláwárí ní záàbì sákòrò ti òkùnkàsí gold àhábà aláwọ̀ wáyà ní àbà yóò tún máa gbogbo fún ní ويتوب الله على من تاب رواه البخاري ẹni tó lọ́wọ́ ń bá ló túbá kó n tọrọ sọ́dọ̀ ọlọ́run bá ọjà ọlọ́run bá ṣetán láti gba túbá ẹ̀. nínú kàmí tó máa ń kọ́ tẹ̀ wọn ni àlẹ́hàdì lórí hàdì àlẹ́hàdì lórí mọ̀tàdì wọn kàn ń kájú nígbìnà tó yá ayé á sì rí ayé ká tọrọ sàkíyàmà bàbá ẹjá kírun àdàkùn á rí ayé lákọ̀ọ́kọ́ sí ẹjá ká wo àwọn èèyàn láwùjọ àwọn tí wọ́n pọ̀ láwùjọ lónìí àwọn ni à ń tẹ̀lé ayé tán ká tó ṣe àlùkìyàmà ẹni tí wọ́n ṣe yóò ọlọ́run bá dúdú yìí wá pé ní rọ́ọ̀ báwọn báyìí tó fi wúnà ìṣàyà tàdúnyà wọn àǹfẹ́rọ̀ tó kọ́ irun wà á lè kọ́ ẹsẹ̀ wá sí fún wọn. ẹ kí wọ́n máa fẹ́ni tí ó bá máa ipe ilé ayé yẹn ẹ̀fún wọn lẹ̀ ẹ lọ́dọ̀ ẹ̀kú yẹ̀ lórí ayé ẹ̀rákùn ta ló tó bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àdúgbò Muhammad sasana ó sọ pé àmàlù kú máa fi èyí náà ti kí náà wà sàbẹ̀ ẹ̀yìn ìka àwọn àlùmọ̀ yóò máa lò láyé nígbà gbogbo yìí jẹ láàrin sixty sí seventy ìpè ní àákìlò màtọ́ tọ́mọ ilé yóò máa lò nínú àlùmọ̀ yìí ọ̀jẹ̀ mùsùlùmí ni èyí ti mùsùlùmí ni àmọ́ ìrọ̀lẹ́ àlọ́pọ̀lọpọ̀ gbà nìyẹn àwọn wárí àwọn kọ̀ọ̀kan àwọn ninety Olu, lu àwọn ẹ̀yẹn àwọn olùmọ̀ sọ pé ní ọlọ́pàá fún wọn ní opportunity èyí tó bá bá Islam lọ ó sórí rẹ̀ èyí tó bá bá dáadáa lọ ìyá rẹ̀ lọ́kùnrin níwájú ọlọ́ọ̀bà tó ń pé ẹ́sífà ló dúró yẹn kò wá ní ẹ́sífà yẹn kó ti sí dáadáa so sixty náà sí seventy so kéèyàn wá fi kéèyàn ẹni kí wọ́n sọ pé ní ok ẹ̀jẹ̀ ká lo kó lo one fifty ohun tó ti máa bẹ̀rẹ̀ ọ̀bá ẹgbẹ́ sọ ẹ dákun ẹ má sọ ẹ̀ gbogbo mọ́ ẹ má sọ ẹ̀ gbogbo mọ́. torí ló ti sóun náà imam ahmad aleyhi rahmatulah nínú tíra kan fún sunan imam ahmad wọn gba àdìdì kan wá lọ́dọ̀ àfáwà àbímúsà dàṣárì anna rasulullah sallallahu alaihi wa sallam kọ́ọ̀l anábì sọ pé man ahabba duniyahu nítorí ilé ayé ló bá wà mẹ́yà kẹ́lọ́ mọ́ ọ̀ràn ìyẹn ní àdọ́rọ́ ní àkìlá sí yóò fi pàrọ̀ kíámà rẹ̀ lára. ẹ̀tọ́ pé nílé ayé olùsànwó akéwà kiri ẹ lọ mọ̀ dáadáa pé ó ṣe àfẹ́tà kíyàwó rẹ̀ bákan náà wọ́n mọ̀ àhábà àtẹ̀rọ́sàmù ẹ̀tọ́ pé náà kíyàmà rẹ̀ jíjẹ́ àdọ́rọ́ ìdùnnìyà owó ti àfẹ́tìlẹ̀ ayé ló jẹ́ pé ní àtàpá àtàpá jẹ́ pé nílé ayé wá ó ti kíyàmà rẹ̀ ní àwọn tí wọ́n ń nínú àwọn àfáà tí wọ́n sọ pé ní nǹkan báyìí agbọ̀rọ̀ sí nǹkan báyìí agbọ̀rọ̀ ní nǹkan báyìí ẹ wọ àwọn rìpọ́tù kan máa fún wa àwọn kan máa sókun owó wọn pẹ́ nìkan ògùn owó náà ní wá nípa àwọn aṣọ ọkọ ni pé ní owó ní owó yẹn ṣùgbọ́n ìtí àwọn gbà lọ́dọ̀ rẹ̀ ni pé kòránì méjì lọ́dọ̀ pé sínú ibi tó ti wẹ̀ ọ̀sẹ̀ táwa fún ọ yìí ó gbẹ́sẹ̀ ó gbẹ́sẹ̀ nípa tó máa fi wẹ̀ sẹ́pẹ̀lẹ̀ ayé ní wá kí ló ṣe ó ti fi ra àlìkìyàmọ̀ rẹ̀ bákan náà ẹ̀tọ́ ẹ̀tọ́ ní àlìkìyàmọ̀ rẹ̀ ń wá mo fẹ́ sí súnà bí ànábi wa Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe ń ká sí yóò àfẹ́kì ilé ayé irú àwọn báwọn padà wà ní gbóngbà owó ti gẹ̀rí yìí ìwé ìwòsàn lélẹ̀ ẹ jẹ́ ká wo ibi tó kéré jù nínú àwẹ̀ àfẹ́kì sórí wa ẹgbẹ́ pákó sẹ́nu owó ní àwọn tó sọ̀rọ̀ ń bẹ àhà èyí ọmọ ẹgbà ogun lè lé yìí ẹtọ́ tó kéré jù nìyẹn o yóò di gbóngbà yóò di irú ẹ̀yìn tí ó ti gbóngbà wò lé lé inú àwẹ̀ fúnra wọn tún máa ṣe ń wáàsí nígbà àwọn ọmọ ọmọ kan ti dé o òun sì fẹ́ ṣe súnà ni òun fẹ́ ra kíámà yóò á fẹ́ kiri ayé ẹ̀ torí pé yóò rìn rẹ̀ yóò fi ibi tó máa ti kóra jọ ẹ̀rí pákó inú àwẹ̀ òun wà á ti.

ìmọ̀ ìfàsáàdì ìmọ̀ wàdí bóyá tí wọ́n lé ayé òun ó ti ba ìmọ̀ rẹ̀ jẹ́ ó ti bẹ̀rẹ̀ sí rẹ̀ jẹ́ àwọn fàsáàdì ní àkè fẹ́ àkè àbí wọ́n ti fi kíni wọ́n ti gbé wọ́n ṣe wọ́n ti nìrọ̀ àlàkáyè rẹ̀ tó ń dẹ́ pé òun ni yóò sọ kan yóò sọ fún wa yóò wá di lórí tí wọ́n máa tún ṣe látara kó ṣe kíni kò sì rí ilé ayé so nínú àwọn kan tí ilé ayé máa ń bàjẹ́ mọ́nyà lára ilé ayé máa ń bàjẹ́ tó pọ̀ ìmọ̀ ń bàjẹ́ mọ́nyà lára tí yóò bá sọ̀ra yóò bàjẹ́ láyé yóò tún bàjẹ́ ní àlùkìyámà. so wọ́n ní ṣùkú dúnìyà mìtáwù kò lù ṣàrù mìtáwù kò lù ṣàrù. ìfẹ́ yá yíta sọ yìí oníkì oníkì tí a máa fi sí aburú àtọ́ kásìlì kàmọ́kàmọ́. so kákàmọ́ká lọ nínú nǹkan tí máa ń bá ẹ̀sìn jẹ́ àbí tí wọ́n ń ba gbèsè ayé rẹ̀ jẹ́ látara ìfẹ́ ilé ayé ọ̀nà ìgbé kéèyàn fẹ́ràn ilé ayé wò òun gangan ní kí gbogbo aburú ká máa mú àwọn àpèjúwe wa ká máa rántí ẹ̀ torí ìṣẹ́jú máa mọ́ lókun. nínú ẹ̀ ọ̀nà ìṣòkò dúnìyà sábàbọ̀ lè wò kó ìfẹ́ kó fòrò ní láyé wọn máa ṣe láti eré ìpínlẹ̀ tó ká ló wà ẹni tó bá fẹ́ yé èèyàn ó jẹ èèyàn sẹ́ńpé yóò kú fún ìyẹn látara ìfẹ́ ilé ayé N'ihe sáàjò ọ̀nà òkè ọ̀lọ́wà báyìí ní àìpẹ́ yìí Baba ìmọ̀mù kan ní mọ́sálásí òun ni ó kí òun fún wa wọ́n sì fún lọ́mọ láti Yorùbá báyìí náà ń gbé nínú àwọn tí wọ́n jọ ń kóra káàkiri sẹ́gbẹ́ wọ́n ti ní kákọ́ sí àwọn àfa àjẹyẹjẹyẹ nísìn ẹni tí ò bá o ìjọba bá ń máa rí kò sẹ́ni kankan tí ó yẹ wọn lọ́wọ́ tó àwọn wúyọ láwà ní àwọn tó ṣe wọn wúyọ láwà ní ní ayé ṣe ayé ṣe táwọn wúyọ láwà ní tí wọn sọ ní gbogbo àwọn àti táwọn àti gbogbo ní àwọn ṣe náà àwọn <laughs> ẹni tá a sọ yóò júnior mi ní ilé kéwù ó bẹ mí lọ tẹ́gbà rí nísìnyí tẹ́gbà rí nísìnyí subhanallah ikuku gbogbo ẹ̀ sọ ikú ẹ̀ wọ́n da owó jọ náà bárúbárù wọ́n ṣe bísínẹ́sì ẹni ó ti jìjì dá látara owó àwọn ìyá náà ó ti gba náírà márùn-ún ẹ̀kọ́ àwọn yìí ó já gbowó wọn ọlọ́dún ń kọ́lé ń kọ́lé káàkiri bí ẹyẹ látara ṣọ́ọ̀bù lónìyà èsì dílà èsì mọ́tò èsì mọ́tò àbá èsì mọ́tò àbí dílà àtàtà mọ́tò èsì látara ṣọ́ọ̀bù lónìyà àwọn abáyé jẹ́ tán pé ní àfáànsì ẹ̀wọ̀n gan ọlọ́kùn sára wọ́n kò sí kúkú wọ́n ti há ní kákọ́sì bẹ́ẹ̀ wọ́n ní kákọ́sì gan tẹ́kítà níbi náà àwọn ọ̀gbọ́n àpá kíní báyìí ló kọ́ wọn kíní báyìí ló kọ́ wọn àwọn kákọ́sì ni so látara ìtàmúwá ilé ayé ànábì tí ìgbélé wa gbé ní ẹ máa rí tó bá gbègbè ní ayé ẹ rí mú ẹ rí ẹnìkan tó gbé ní mòmí ní ló bá yí ìgbà tí ló bá ti sùn ti di lókè fóònù islam ọlọ́run kò yára kó ní irú àbúrú bá so ká fi máa níbi eléyìí nínú ẹ̀ torí pé ẹ̀rí pọ̀ bẹ́ẹ̀ bàbá ibùdó ti yá wọ́n mú àyà tó wá náà Al-Qur'an wọ́n sàlàyé àyà náà so ọlọ́ni ìdáríkà bí àná mi sábàbù àyà tàdúnyà al-akhirah aburú tí ó ṣẹlẹ̀ sí wọn so lọ́nà fi mú pé tó fà sábà fi ṣe wọn kò náà lè pé wọ́n fẹ́ràn ilé ayé ju àkìyàmà lọ bàbá ibùdó ti yá wọn sọ pé ní hàdà wa'id ní mọ̀lẹ́mú fatawa wọn wọ́n ní eléyìí ní ìlérí so nínú ẹ̀ òun náà ni pé ní aburú tó tún máa ṣe wọn òun náà ni pé ní ìyá ilé ayé yóò máa ṣẹlẹ̀ sí wọn kọ́ńdà àlàáfíà before àlùkìyàmà ìyá ilé ayé yóò máa ṣẹlẹ̀ sí wọn nínú ìyá ilé ayé tó máa ṣẹlẹ̀ sí wọn nínú kọ́lì wọ́n ní ìyá ilé ayé yẹn so àwọn òpin sọ́nà mẹ́ta àkọ́kọ́ fi dúnìyà tó wá pé ìlú tó wá ti ń ṣe ẹ̀sìn rẹ̀ tó wọ́n ká olú àwọn báwọn máa ẹni kákọ́sì àtúnyé di àbàlújẹ́ ẹni kákọ́sì lágbájá ẹni lákọ́sì làkàtúntì ẹ̀wọ̀n ni wọ́n wọ́n lọ lùbí sí ayé wọn. nígbà tó bá ti wù sọ pé kan tó bá wọ́n lù bá wọn inú nǹkanì wọn sọ pé kí wọ́n máa kú tán. àyàtò kọ́bùlà àyàtò kọ́bù ìsẹ̀mí kan tó ń bẹ bífọ́ ká tó wọ inú ìsẹ̀mí sàárè wọn pè ní àyàtò bá sàkéyà wà ìdùnkọ́ni wọn ni mo jẹ lásán àti ìyá torí pé kí ló fà wọ́n ti àyíyáda wọ́n ti dédé fáwọn èèyàn ní ayé wọ́n ti gbójú àwọn èèyàn kó lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ti wá kọjú wọn sí òòrùn ó ti kọjú àwọn èèyàn sórùn ọlọ́pàá yóò wá fi ìyá tí wọ́n jẹ wọ́n ìyá wọn èèyàn tí wọ́n tún kọjú wọn kó lọ́dọ̀ ọlọ́run àwọn tó jẹ́ ìyá tó bàtà sàkíyà ọlọ́pàá kó sàrànà wọn o. bàbá sọ pé ètò àparí ẹ̀ ó ní fàhádà náà ti àdáàbà irú ẹni báyìí kò ní ìyá rẹ̀ wà lágbára lórí sàárè látara pé kí ni gbogbo nǹkan tó ń bàjẹ́ láyé yẹn yóò wá di ìhámù fún yóò di gọ́mù fún yóò di lọ́sùn fún ìbànújẹ́ wàhálà ìbánikébé yóò àjẹ fún nínú sàárè ìpè ọlọ́wà kó sáà wá látara àkókò tó ní àrà. so àdílé tẹ̀síwájú ní abala yìí mọ́ so ó wù mí kí n bẹ̀rẹ̀ nínú aburú tí ó máa ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n bá ní ìbẹ̀lẹ̀ ayé rẹ̀ aburú tí ó ṣẹlẹ̀ sí wọn ká sàlàyé fún wa wọ́n ní alhamu dáì ìbànújẹ́ láíláí ló máa jẹ́ tiwọn. wọ́n fàtẹ̀rù láàzìm òsì sátorí ẹ̀fẹ̀ sílẹ̀ torí ayé yẹn tó tún wà pẹ̀lú wọn wàtàṣà tó tún ṣàbùnà gbogbo kátàlà ń kó lọ yẹn ọlọ́run yóò sì lálàsí ẹ̀ mọ́ wọn lọ́wọ́ àdéṣàfà anas àti zayd bin sabit wọ́n ní àdéṣọ pé man asbaha wà dúnìyà akbaru hamihi ẹni tó bá dájú tó ń pè ní ilé ayé náà ló gbé sójú ṣàtàtà lọ́wọ́ àléyìn ṣàmùlàmù ọlọ́run ní ní kò àkójọ kò àkójọ náà wọ̀jà alábàtọ̀ ọ̀húnbẹ́ ní àìléyìn ọlọ́run wà ní káwọn aláìka kọ òsì kan sí ojú ẹ̀ láyìí àwọn tó bá lójú mú máa rí náà ah, kò ń dàbí lé ولم يأت من الدنيا إلا ما كتب له وعني كان بزيني أكيد طرف قدر في اليوجد ومن أصبح آخرة أكبر عمله أتبعدي تجبني القيامة من قد أتجد جعل الله جناه لقلبه ريرو يجروا ويروحوا سلما يروحا وجمع عليه في أكبر بمن كان تفسر ومن كتب أفوجه وأتاه الدنيا وهي رانمة ilé ayé tó sákùn ọlọ́pàá wọn ní ẹ̀rọ ti ayé sí yóò jẹ́ ìyá rẹ̀ ìwé bẹ́ẹ̀ yóò sì máa ṣe kéde yóò dẹ̀ máa sá fún ilé ayé náà so ẹ jẹ́ ká lọ sí ìparí torí ọ̀rọ̀ pọ̀ kí wà ní àìláàjù nínú àìláàjù tí ó máa jẹ́ bí solution fún àti ilé ayé tó bá gbogbo lẹ́nu wọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé àlẹ́ ìlú rọ́ọ̀sẹ̀ ìgbà àkíkọ́ tuntun ni à ká lọ mọ nǹkan tán pè ní ayé gan-an téèyàn bá mọ tí ń jẹ́lé ayé téèyàn ti sọ́jú rẹ̀ àwọn tó lọ lé ayé lánàá àwọn tó wọ́n lò lórí irú ìtàn kọ́ọ̀rún náà lápèjúwe ìyẹn mú wá àṣekí sọ́ọ̀lì ìyẹn sọ́ọ̀lì rẹ̀ dáadáa so tẹ́tẹ́ ọ̀rọ̀ wá mà yóò máa gbé ní ilé ayé yìí nǹkan kọ́dọ̀ ọ̀rọ̀ bá gbọ́n sọ fún wa ó ní ìlàgùn ẹ̀rọ wáyé mà kẹlọ mà adúlámàlẹ̀ ẹ̀yà tàdúnyà láìbó wàlà wà zínà ọlọ́pàá kọ́kọ́ fọ̀ dáná ìmọ̀ síwájú pé ní ìlànà amúmi ẹ̀rọ wáìmà ìmọ̀ nípa kí ni kẹlọ̀bọ̀ pé ilé ayé o ilé ayé asán ni ilé ayé òfo ni onídàá ẹ̀wọ̀n kan tí àkọ́wọ́ á lè sọ ipe ní ẹjẹ́ kí ìròyìn ilé ayé tó jẹ́ pé ní ẹtí bá so káàlù ọmọ ẹgbẹ́ ìmọ̀ náà ló jẹ́ ká là ó lè fi fẹ́lẹ́ ayé nínú náà lè jẹ́kọ́ lórí àwọn ìyànnà sí ká má kà sí so ká tún sáyọ sí omi nínú ẹ̀ náà ni àtàfàkùrù ìsúrí àti zawali ha wà sórí àti ìṣẹ̀bálẹ̀ àkọlọ̀ ká máa ronú pé bó sì lè ká kójọ tán á padà nínú àtàkùn yorùbá ìgbé á padà kójọ fún àwọn wọlé fún àwọn tí wọ́n na ó tó kú gan ni wọ́n ti máa tú ó ti wọ̀ ọ̀kan ṣẹlẹ̀ nísàjọ́ lọ́wọ́ agbára tó fáìn ó dà ní lóyún bàbá yìí sáré wọn ló bàbá ìlọsọ sí ojú kọ́lá lè gbà pé lọ́nà lúrù ní agbádá yẹn wọn kó sẹ́sì ìtọ́gbẹ́jẹ́ ẹ̀ bá rí gan nínú àwọn tí wọ́n ti lọ ti mú lójú nínú àwọn wọn ìbí káwa ti ń jó òwe pé náà ẹ ká gbé bàbá sí ọsibítù nítorí wọn sọ fún wa pé yìí náà ká má so ní ẹ̀bá rántí gbogbo ilé ìwọ́n máa gbé èdè wà ìsáàbò owó àlẹ́ òwò ló kó lọ fáwọn tí ó na òwò ló sì máa sì sírò ẹ̀ so ní ẹ̀bá rántí gbogbo ilé ìwọ́n mú ilé ayé ìwọ́n mú wọn níwọ̀n bá so nínú ẹ̀ kò náà ti kí a máa ronú nípa ẹ nǹkan tí ó gbẹ̀yìn ìfẹ́ dé ayé kí a máa ronú nípa rẹ̀ pé nǹkan yìí nǹkan tí ó dára kí a máa ronú nípa ìdẹ̀ra kìámà àwọn lọ́kọ́ kàlùfọ́tò rahman sọ́rọ́tò wáyà ọlọ́run bá ń kà èyí nípa àwọn ìdẹ́kùn ìgbẹ́ ìgbádùn ìjọ ìdíyàmà tẹ́ ẹ̀ máa ka gbogbo eléyìí yóò máa gbé àti ayé yẹn díẹ̀ ni so àgbóyí táwa gbóyí nípa ayé wọn náà ti pé ní kálọ̀ máa pé ní ọlọ́run bá sọ pé ní kálọ̀ bá tó ṣubú náà ní ájílá ọ̀tàzà òun náà ní àkẹrọ wọn fi ilé ayé wọn gbé àdìyàmà kalẹ̀ wọn gbé ilé ayé mú ilé ayé tá a sọ yìí o ilé ayé tó kéré ni lọ́dọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ó kéré ilé ayé ọlọ́ọ̀ba kẹ́yìn sí ayé wà á ní àkìbàlù dùnú wà á ní àkìbàlù dùnú bí tààrí máa ń tàbá ọ̀lọ́ kí nìkan tóbi tóbi tó kí ẹ máa pàtàkì tọ́lọ́ba yìí ọlọ́ọ̀ba ti yẹ ilé ayé ẹtí máa ń pàtàkì ẹ ó jẹ ẹlẹ́sẹ̀ máa gbé ọlọ́ọ̀ba ilé ayé tá a sọ ní àlẹ́ ìsọ̀rọ̀ àwọn mùsùlùmí mùmìnì tó jẹ́ pé ní ilé ayé ò kàn wá lọ títí lẹ́yìn kankan ló bẹ̀rẹ̀ fáti sàǹfààní ilé láti sọ lọ sẹ́yìn ká máa tó wá gbọ́ ilé kọ̀ wọ́n ti sọ pé ilé ayé ò kàn wá o òwe mi tí mo ṣiṣẹ́ ká lọ lùkú mọ́ṣáláṣí kódà láyé ọmọ márùn ẹgbẹ́ alẹ́ lọ gbígbé àwọn ẹ̀yà rè pé ní wọ́n jáde lọ ṣiṣẹ́ ẹgbẹ́ ká má tó wá gbọ́ yí báwo ṣùgbọ́n ká táàfì fún ayé wa ṣe àtàlùkìá wa wọ́n lè lórí ilé ayé ní lásán torí pé ọlọ́pàá ti gan fúnra rẹ̀ láàánà lóríyà ó láàánà rẹ̀ wà gọ́bà ó sì bínú sí ayé tó tàdá rẹ̀ náà tó jẹ́ pé nǹkan tọ́rọ̀ bá láàánà nǹkan tọ́rọ̀ bá tó ṣe dílé òun náà ló máa parí ló máa bàbàrà ẹ̀ńtọ́ pé ní òun bá sọ ilé ayé ní gọ́ọ́yà tó sọ di pé òun gẹ́gẹ́ ní góòlù ọ̀nàwé níbẹ̀ òun náà ti di ọmọ ayé o ó ti di àlùkìyàmọ̀ rẹ̀ kalẹ̀ ó ti lọ sí ilé ayé ọlọ́pàá sọ fún wa pé wà máa ká náà fi áàdì ní àmà ẹni tí ò bá rí náà nílé ayé ní ọwọ́ wà fi áàdì lọ sí àmà ló ń pọ̀jù láàlùkìyàmọ̀ wà á tọ́jú sẹ̀míyà ó bẹ̀ bẹ́ẹ̀ ó ti sọ nínú àwọn akọrin Andalus ló sọ̀rọ̀ wọn wípé ẹni tí a yóò bá ṣe mọ́mọ́ lábẹ́ ẹ̀rọ dáhàrò lábẹ́ ẹ̀fà ọ̀hún ẹni tí táwọn ìgbà táwọn ló lọ yìí tó ń kàlù nínú àwọn náà wọn máa ń kàtà ń báyé láwùjọ wa ẹni tí ò bá fi ṣe wà sí fún lábẹ́ ẹ̀fà ọ̀hún wọ́n ẹni bẹ́ẹ̀ síwájú tó lè wúlò fún máa wò lọ́ àbí ìlú wa ìlú yẹ́wùmọ̀ àwùgọ́dà ká lọ rẹ́ ti àwọn wáàsí tán tó dá lẹ́nu tẹ́ pé orí náà wọ́n ń kà máa ká gbogbo ẹ̀ wọ́n lọ rẹ́ ti wà gbẹ́rẹ́ wá sí wáàsí fún lágbájá kí táìmù yẹn ò ti ṣe wáàsí fún ilé ayé ò ṣe wáàsí fún àwọn tí ń bá ayé láwùjọ ò ṣe wáàsí fún ọdún ẹni bẹ́ẹ̀ kò sí wáàsí tó lè gbólókùn máa so sọ fún mi pé ní kó tàn wá olóyún so olùrẹ̀kùn lọ́nà náà sọ fún mi pé ní wàmàkánà fi áàdì yìí àmà fọwọ́ bíi àkìrọ̀tì àmì ó sì fọ́ lójú láyé bí tí ó sì fọ́ lójú àlùkìyàmà wà lọ́la sàbíyà wúrẹ́ ní bẹ́ẹ̀ ó yìí sọnù sọ ọlọ́run àti ó sì yára náà wá ẹnu bá ti gbọ́ iná ọ̀nà yóò wúlò fún ẹ tó sọ àti àwa ti agbọ́ اللهم لا تجعل الدنيا أكبر همنا ومبلغ علمنا ولا إلى النار مصيرنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم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 ẹ̀yọ̀ kọ̀ọ̀kan mú bẹ́ẹ̀ tí wọ́n ti jọ lásìkò tí ó ti nǹkan pé wọ́n jà bá ti wọ́n ti mẹ́ta fún wọn lòun ṣá ọ̀pọ̀ àtúmọ̀ wá wọn ti lóko ọlọ́run tó ń túbọ̀ wá sí àlàyé lórí ẹ̀dá rẹ̀ náà kí a má bàa wọn lásìkò tó rí pé àṣòro ti súnmọ́ àwa tí a bá ní ìbéèrè àtẹnátọ̀dọ̀ àwọn obìnrin náà lọ́wọ́ kọ́ sílẹ̀. Lápọ́n ní kẹlẹ́wọ̀fẹ́ wá ṣe àlàyé lórí ọ̀rọ̀ ìmúlẹ̀ tó yóò jọ máa ń tọ́lé ìfúnbọ̀rọ̀ sọ àwọn ó dára ìṣẹ́ àwọn. Na ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n ní ṣe àdéhùn pé kéèyàn nífẹ̀ẹ́ lòmíràn nílẹ̀ ìmọ̀lẹ̀ wa. Lápọ̀ wá tí a bá ní ìbéèrè, a bá fẹ́ kọ́ ní àbí a bá fẹ́ gba nọ́mbà الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم bóyá kí n gbé níbi ti ẹlẹ́kejì nípa ọ̀rọ̀ tí wọ́n mú wá gbé ní ṣókùnkùn wọ́tán nínú ìmáàlì àwọn èèyàn ti sòsí kálẹ̀ nínú tíra tí a ti máa ń kà so nínú ọ̀kan nínú àwọn tíra tí náà ọ̀kan ẹni tá a gbà wọ́n jọ ọ̀kan nínú àwọn afáwa nílẹ̀ àni wọ́n ṣe olúwa sheikh adam alayhi rahmatullah so nínú tíra kọ́lá sheikh so wọ́n mẹ́sàn ẹ̀ bẹ́ẹ̀ so wọ́n tún sọ nínú àwọn tíra mi nípa pé ọkọ̀ dúnìyà àmọ́ hadithi àbí ọ̀rọ̀ yìí kan pè ní hadithi so nínú táwọn olùmọ̀sọ́ ń bá rẹ̀ tó sì hàn tó sì gbé ẹjọ́ pé wọ́n kálukú náà àti wàdá yìí tó pé ìmọ̀ ti bá ìmọ̀ so àánà lè wá lù so ọ̀rọ̀ yìí kìí ṣe àdé ọ̀rọ̀ lásán ni pẹ̀pẹ́ ká nífẹ̀ẹ́ ìlú ẹni so nínú ìgbà tó wà so àdé kìí ó dà àwọn ọmọ inú rọjá àlẹ́ rahmatullah nínú àwọn tí ọlọ́run sáàdún tẹ́ fún wọn kó tíra àdé mòrú jọ mòrú nípa rọjá mòrú nípa ṣàríkà àwọn ṣòro so wọ́n mẹ́ṣàn àdé nínú àwọn àdé mòrú ìtumọ̀ mòrú ní àgbélẹ̀ ẹ̀rọ tí ò sí nínú ẹ̀sìn òun náà ní hadithi wa sallallahu ta'ala alam ní sókè nípa abala yìí ẹlẹ́yìn wọ́n ní nípa ọ̀rọ̀ ìkúnlẹ̀ so alérò pé ní kò yẹ kí ọ̀rọ̀ ìkúnlẹ̀ tó ti máa jẹ́ di awuyewuye ká tó máa sọ so nínú àgùn tí sí àṣírí láwùjọ wa níbí lónìí ò ní pé ọ̀rọ̀ ìkúnlẹ̀ ọ̀rọ̀ ìkúnlẹ̀ ó di ìkàtàntò lórí ẹ̀ tán lè jáde wọlé ọ̀rọ̀ ìkúnlẹ̀ ó tó nǹkan tí wọ́n pé ní owó ní tẹ́lu mi ṣe fẹ́rù mi wọ́n sì sọ́pọ̀ ẹ̀ pé sáwà lò ní kúnlẹ̀ fún nítorí náà kọ́dà ó kún tẹ́lu mi lọ pé tó bá ti rí mi má ti rí má nípa ọ̀rọ̀ ìkúnlẹ̀ ẹ̀wá wò kí nǹkan tó sì hàn ní pé èyí máa ń sọ ọ̀rọ̀ yẹn kò sí nínú ìṣèwà yóò ní tó tù sí i àti àwọn tí wọ́n ń gbà wípé ká máa kúnlẹ̀ nọ́mà nínú oníṣòkè ní pé ní ìkúnlẹ̀ kò sí ìsìlá pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n sàlàyé fún wa ní àdéhùn ní àtàyà ọkọ̀ àlè. àmọ́ àbùsísà ti mú ara omi pé báyìí pé àwọn tí wọ́n ń parí pé ká máa kúnlẹ̀ wọn àgbà fún àwọn afá ìlẹ̀ mo fẹ́ mú àpèjúwe mẹ́ta káwá àwọn àpèjúwe ṣẹ́kọ̀ọ́ ọmọ àpèjúwe sheikh ahmed wa màmá má àpèjúwe sheikh ali àmúwa kí ni wa sheikh ahmed ẹni yóò kílẹ̀ tó bá gbóyè ọ́díò ẹ̀ kódà wà yíyá àgbẹ̀ náà wọ́n yí báyìí tí bàbá ń sọ níwà sí wọn nígbà ní ní wọ́n sọ̀rọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ wọ́n á balẹ̀ gbé ẹni tó ń kúnlẹ̀ fún ni àtẹni tí wọ́n ń kúnlẹ̀ fún wọ́n gbọ́dọ̀ tó ń wájú ọlọ́run wa wọ́n bá níbẹ̀ kíkẹ́ tẹ̀ sí ìgbẹ́ níta ìsìn. bàbá adam nítorí fi sàánú wa ó súná nìyẹn tó o kọ́ kódà àwọn èèyàn fẹ́ sí ìjàmbá fẹ́ sàkóso láti pa àwọn kìnìyàn rẹ àmọ́ ó kọjá léjì sàmọ́ ń parẹ́ tó wáyé pé bí sàtà kan ni ó sì ti kan ní parẹ́ wọ́n tún lọ ẹ̀dí títírà wọ́n tún tún ṣe ọ̀tún àríyàn tó wù. torí pé tí bàbá fi ṣàlàyé kì í ṣe péjì kan kì nínú tíra wọn nínú tíra àkọ́kọ́ nínú jàhílíyà tí ìta ní yorùbá àwọn ìkọ́sí àwọn aláìmọ̀kan jàhílíyà kúkúrú tó wà nílẹ̀ yorùbá wọ́n sọ káwọn jẹ́ ojú òkú wọ́n sọ bẹ́ẹ̀ nínú ẹ̀ wọ́n fún ní olùwádìí pé àtàwọn àlọ́ bọ́ọ̀lù àti màtẹ́rìbà wọ́n sì sọ mo sì lérò pé nínú kan tán fi tán fi máa ń sọ̀rọ̀ sí bàbá mi pé bàbá ní kí máa ń ká àti gbogbo àwọn tó bá lọ kí ó lọ́dọ̀ wọn. bàbá sì sàlàyé síbẹ̀ pé nínú nǹkan tí wọ́n ń pè ní tẹ̀lébà wọ́n ní òsín bẹ́ẹ̀ ọlọ́run fi yẹ wọn náà wà bẹ́ẹ̀ táwọn agbélé àgbẹ̀ kò sí ìkànnì jẹ́ ìkúnlẹ̀ nínú ẹ̀sìn. bàbá ṣe Ali tọ́ra padà sí mọ́tà wọ́n lè wọ́n máa sọ pé ní ẹ̀rí àdúrà tó máa ń sọ pé fáwọn kó gbé súnà níbi ìgbà kó rẹ̀ dídí àṣìṣà nílẹ̀ sọ àánú máa nílẹ̀ yìí náà ó jẹ pé nísìnyí ìrùbọ́n sábà wọn tó kí wọ́n ṣe súnà tí wọ́n ń ṣe wọn àti ìrùbọ́n sábà wọn ìmọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa bí a ti pé ní ọ̀dọ̀ wa báyìí wọn àti sàbọ̀ àwọn ìdìbò ìdìbò wọn. bàbá ṣe áàlì alẹ́ ìwà ṣọ̀tù lọ ẹwù kan ìgbà tí wọ́n dé tọ́wọ́gbà sínú kan ó ní àwọn kan tí wọ́n bá ó ní àwọn kan bá ní òkè súnà ìtẹ́lẹ̀ máa pé ní súnà náà ń bẹ nílẹ̀ ìdúgbò òkè súnà wọ́n sì máa pẹ̀lú òkè bíyà wọ́n ti máa gbé ní òkè òbí òkè kí máa ń pè súnà súnà náà ní ibi àti wọn bí àwòká lónìí. nísìnyí náà o wọ́n láì pé òkè súnà yẹn ọ̀tọ̀ ní nǹkan tó wá sí ń bẹ̀ nísìn irú àwọn tá a ká kọ́ọ̀sì tá a sọ yẹn àwọn tó ń jẹ èèyàn ká tó jẹ èèyàn àwọn wọn lọ wọn ti kóra síbẹ̀ nísìn. so wọ́n nígbà tí bàbá yìí dé bàbá Sheikh Alim ìgbà tó fi wọ̀ lọ́rí nínú àwọn àádá àládà tó bá wọn tí wọ́n ń ṣe tó bá wọn lé lórí òun náà ni pé al-inbitah ìbìtọ́ ní pé wọ́n máa ń dọ̀bálẹ̀ kíra wọn torí pé àwọn afá yorùbá ń bẹ dáadáa sábà padà sínú tàn tẹ́pẹ́ ní ilẹ̀ yorùbá òun náà ka ìrọ̀rùn sí lóò náà sábà sọ nípa ṣé nípa politically wọ́n ní north central lawa àmọ́ sábà sọ nípa geography geography ilẹ̀ yorùbá ni òun náà ní lọ́rùn so wọ́n wá bá àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́pẹ́ tó wá bẹ́ẹ̀ kíra wọn kódà fún àwọn fúlàní tó bá fẹ́ kíra wọn náà yorùbá ìdọ̀bálẹ̀ ló máa ń kíra wọn nínú wàhálà tí bàbá rẹ̀ ṣe ìdá àwọn ẹlẹ́gbọ́n ló máa ń ṣe irú kaba yìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí o àfa súnà kan ló kọ́ mi o ilé ike o súnà kan kọ́kọ́ láti kọ́ o ilé ike o gbọ̀ngàn lò o náà láti kọ́ inú ilé ike o gbọ̀ngàn lò o láti kọ́ pé ní àwọn kan bẹ tán tẹ̀ bíríkì tó máa sọ́dọ̀pẹ́ tó bá fẹ́ kí àfa nílẹ̀ lónìí ó gbọ̀ dé ilẹ̀ wọn ti kọ́ wa ní kíni à ẹ mọ̀ ní àwọn kan ní sí o tí ó sòkò tó wọ̀ tó lẹ̀ èyí tá gbára lẹ́nu ìtajà lọ́ka ń bẹ̀rù kí ló dé táwọn ìṣe máa lò. so wọ́n ní nígbà tí bàbá yìí dé ó bá wọn tí wọ́n dọ̀bálẹ̀ tó máa fẹ́ kíra wọn wọ́n àti tó wá ṣe ló wá ló kẹ́tí bàbá yẹn ṣe pọ̀ o nínú nǹkan tí bàbá yẹn tó ṣe táwọn èèyàn tí wọn àmà ọ̀dà rẹ̀ tó ẹgbẹ́ ní àwọn súnà wọn tó ń gbé lárugẹ lónìí wọn náà ní pé káwọn máa kọ́ ilé síbi tí sáré bá wà bàbá ìlú gbé wa ló ṣàlàyé ó sì practicalize ó practice nǹkan bẹ́ẹ̀ wá pọ̀ ẹnu máa yọ kọ̀ọ̀kan tí máa ń jáde náà ló máa sọ nípa ọ̀rọ̀ dídọ̀bálẹ̀ bàbá òun ló wá jagun ẹ̀ wípé nǹkan báyìí ò dáa àwọn ẹlẹ́gbọ́n ló máa ń ló ń wá gbé e níbi pé ká máa múlẹ̀ sẹ́gbẹ́ àwọn fúlàní pé òun tún wò pé ní ìmúlẹ̀ yẹn tún ṣe kíni ó tún ń wá àpapọ̀ ju ká máa lọ́wọ́ rẹ̀ lọ. ibi tó ń wá gbé e dé nìyẹn sọ́wọ́n fi ní bàbá tó kó láyé ló jẹ́ pé àwọn fúlàní ló ti dẹ́ka rí wọn kódà wọ́n lè lo ọ̀pọ̀ sẹ́ni lórí ilẹ̀ tó máa kíra wọn pẹ̀lú lágbèjì wọn so tí wọ́n bá tí bàbá gbé wá nìyẹn àti ẹ̀kọ́ bá fẹ́ tó máa rí ọmọ dáadáa ọmọ náà gbàlùkà ibi tí wọ́n bá ẹsẹ̀ olúwa dé sàkóyẹ kó tó gbé bẹ̀rẹ̀ ni wọ́n sì gbé wọ́n sì fún alágbára wọn ọmọ gbogbo sí súnà níbi ga ọmọ rẹ rẹ ilé iná rẹ gbogbo ọkọ parẹ ẹbílẹ àṣetálẹ ọmọ gbogbo kó lẹ ọmọ sì ń ṣe ọmọ sì ń ṣe díẹ̀ díẹ̀ kí ló á dé tàbí máa gbé lọ. ẹ máa wọ àbòsí níbi àwọn nǹkan ẹ̀mí ń bẹ àwọn nǹkan míì ó ń bẹ tó jẹ́ pé wọ́n ń lò jọ̀hún a sì yí padà à ń kọ́ ilé àwọn ìlú àwọn ní pọ́lísì kò mà sí lọ́ọ̀rí jọ̀hún àwọn tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni ah, àwọn bá sí àwọn bàbá àwọn jẹ àkọsísì àwọn bàbá àwọn jẹ bá padà sínú àdàdà ẹ̀ pé bọ́nà sí fún wọn lágbára wọn ni wọ́n sílẹ̀ ẹ̀yin ṣe ń yí ọ̀rọ̀ ilé ayé padà tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́fẹ́ àárín díẹ̀ díẹ̀ mẹ́rin kú sí báyìí ẹwà yarí so ní ṣókí àtúntò ẹnu ni pé ọ̀rọ̀ ìpínlẹ̀ ó kílẹ̀ o ó kílẹ̀ tábìlì lámọ́lẹ̀ ọlọ́pàá sì sọ inú Al-Qur'an wà á nà ní mọ́sáàjì àdìdá padà tẹ́lẹ̀ fún àdá àdá gbogbo àtó gbọ́ lóga ẹ̀rù pẹ̀lú bá kàkà wọn bá fẹ́sà bùsí lókun nínú lóga as-sujud al-ihna as-sujud al-ruku' so àdìdá wà fún Abdullahi nípa pé òun tó an asùgbéra kódà mo rántí pé àdéhùn yẹn ni ṣé kàmáàlì dé ní tú wọn fi tú wọn á nínú àdìmọ sáàdì ìdàdìlá wọn fi tú yàwọn afẹsẹ ti máa tún náà nù ojú náà kápá sí àbòsí nípa ọ̀rọ̀ ìmúlẹ̀ ó yẹ kó ti clear ó kó ti clear ká máa ń gbòòrò sí àwọn èèyàn ẹ máa wo ẹ wọ abẹ́ àwọn èèyàn tó kọ́ wọn máa dọ̀bálẹ̀ wọn máa kúnlẹ̀ pé ṣùgbọ́n tó ń bọ̀ wá então nós vamos nítorí wọn sọ pé ẹja ah, ẹja fúnlẹ̀ fún ẹ lórí búmọ̀ ni wọn kọ́ máa bá sọ àwọn a ní àkídà pé àwọn ìyá kan bẹ tó ń é tàwọn jẹ ẹja fúnlẹ̀ fún você ọmọ o sì wọ́n tẹ̀ wọ́n kúnlẹ̀ àmọ́ ìwọ tó sọ pé kí ni asàlámù alaykum tó só fún wa alẹ́ sọ pé nínú kankan wọn fi fẹ́ràn wa náà de kẹ́rin ní sọ wàá sọ sàlámù káma sàlámù síra wa àmọ́ àwọn tó sọ pé ní ẹ káàárọ̀ ẹ kó àṣà pẹ̀lú kúnlẹ̀ tó wà lọ tán pẹ̀lú lórí kúmọ̀ yìí wọ́n tún ṣe pèlè àti wọ́n tó lè ṣe wọ́n wá pè fún àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ òdu wọn tó sáré àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n èyí ò ní àwọn onígbà tó yẹ yíò ẹ̀kọ́ náà bá fún ní máa rẹ̀ tó sì lè ṣe àdìlá ìlhàm kó máa ṣe lọ ọ̀nà ọ̀bọ̀ kà sí mákàràjì níjọ́ kan so ní ṣókí pé ọ̀kúnlẹ̀ nǹkan kílẹ̀ ọlọ́wọ́ tó ọjọ́ oṣù àbí ọdún tí ọkọ tó lè forí jù ìwé àtàyìn ló ah, ló ti jẹ́ ọ̀rọ̀. wọ́n ní wọ́n ní sàrí àwọn òbí tó wà nínú kọ́ńpáǹtì ẹ̀yìn ló ní kí ẹni tí nípa ọ̀rọ̀ kí obìnrin ṣe àbí kíyàwó ṣe ọkọ gbèdéke wo àbí lágbà wọn ló lè fi foríjì tó fi àkọ́dà nínú òwe yorùbá wọn ní tí èèyàn bá pẹ́ òwe yorùbá lò wípé tí ẹlẹ́sẹ̀ bá máa ẹsẹ̀ rẹ̀ ní kíní kan òní pẹ́ lórí ìdúrẹ́ so ní abala yẹn ẹlòmíì máa ń lò nípa ọ̀rọ̀ fún ẹ̀mí tó fẹ́ nípa sí o ẹbí wáyé tí ẹ̀ máa ń lọ ẹbí máa ń kúnlẹ̀ níwájú àwọn àfa níwájú kíní kan mọ́sálà yẹn ní ìlànà ìbọn yìí ọ̀tọ̀ ní kíyàn ṣẹ̀ ọ̀tọ̀ ní kíyàn bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní ìṣẹ̀ ọ̀tọ̀ ní kíyàn fẹ́ kíyàn níta à ń sọ nípa pé ní àlìhìnà ẹ̀yìndà tẹ̀yìyà ká kúnlẹ̀ níta bàbá fẹ́ kíra ẹni onísìlámù haramu tó kún nílẹ̀ nínú sọ ìkọ̀kọ́ ni mo ti fẹ́ sáré yà sí ìyẹn ni o nípa pé àwọn olùmọ̀ ní àbá fẹ́ bá ìmọ̀ níwájú wọn ẹ́ sàn ni ẹ̀yìn ká àwọn sọ̀há àwọn tààlẹ̀ yìí ẹ̀ wọ́n máa já sà níwájú àwọn afọ àwọn ni wọ́n kúnlẹ̀ wájú àwọn afọ àti oṣù tẹ́lá sí wọn báwọn ẹlòmíì máa ń rò fún máa ń wálé ẹ̀rí ní ẹ̀rí kan ẹ wà ní ìmúlẹ̀ ọ̀dà eléyìí ṣe ń múlẹ̀ ẹ̀ wá bèrè pé ṣé ìdá tàhíyà ṣé wọ́n kì í so ìlú ìtọ́lọ́ báwọn ọlọ́mọ sàmì wa. sẹ́ni kí kéèyàn sara ẹni lóbi ìgbà tó ń tọ́ bá ti ṣe ẹ̀rí mi bẹ̀rù àbí kankan so tí yàrá ti ṣe tí o ní ohun tó ní ti túbá tó ti sẹ̀rìn ti rọ̀ tó yìí ti tó lóhùn ní so èmi ò ní kan mi tó ń bẹ káfí sẹ̀sẹ̀ tó ilé pé ó so ojú ẹsẹ̀ náà ni ọlọ́run tààrà àdàbí ìmọ̀ bóyá ẹ̀ńtọ́nà bá fún ní àǹfààní láti ní àmọ́ n'otu tí mo mọ̀ ní tí a bá ti tọrọ àforíjì tó sì ṣe ẹ̀jẹ̀rọ̀ tó sì ní nípinnu fún òní sílẹ̀ máa tó yìí ti tán tọ̀ káforíjì náà ló kù náà so tí a bá ní mọ́nì rẹ̀ kí a kú sáré kí a kó bẹ́ẹ̀. nínú ẹ wo àpèjúwe tí mo nínú ẹ̀rí tá a mọ̀ sí ọ̀rọ̀ tá a sọ yìí náà o kì í ṣe àfàsọ́nà ló fọwọ́ o ilé ìjọ mọ̀ fún tòrò rẹ̀. ní pé ọba àkàn ní báwùjì àkókò ọba náà àti sàbà ó ṣe nígbà wọn ti lo ṣẹ̀ríà ní nàìjíríà tí wọ́n ìjọ tún gbà tí wọ́n fẹ́ kọ́ wọn sáàtì so àwọn afáwọn ṣe pátó agbẹ́tọ̀ àyè tí ó lè gbà yìí tó jẹ́ central náà ní àyè yìí a sì ti sùkú síbẹ̀ so wọ́n ní láti extend láti expand mọ́sáàtì yẹn kó sún wá sẹ́yìn so ní tí wọ́n ṣe ni pé wọ́n kú sáré kó mẹ́ wọ́n á lọ gbé sí èmi níbẹ̀ báyìí tí wọ́n bá di sí ó sì wà bẹ́ẹ̀ wọ́n lọ tún tọ́ ọba yẹn ṣe síbòmí láti ibà ìpínlẹ̀ sàrẹ́ yìí nínú dáadáa táwọn afáàná sí táwọn ìsìn kan bá jẹ́ nínú kan ní àwọn súnà kan bá jẹ́ wọn jẹ́ so ó ní pé yóò fi máa alẹ́ tí ìbá ní mọ̀nà yóò kú kú bẹ́ẹ̀ tí ìwọ̀n bá rí kú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ní ibi tí bá rí àbá wà ní tó bá àwọn afáàná ní sọ́ọ̀sì ìgbé ṣé ẹ̀yìn ló wà ní sẹ́ẹ̀bẹ̀rẹ̀ síwájú àrínà àwọn ní gbogbo tó bá tó yẹ pé bóyá bí ẹ̀yìn àbẹ́ẹ̀gbẹ́ ló bá wà lóbi ìṣẹ́lá ìlú bẹ́ẹ̀ kí ẹ máa kírun lọ. àwọn tó bá tún lè wà ní kíkúdà òun lè kírun ní bẹ́ẹ̀ àárín náà wò wọ́n tí wọ́n kàn sọ bẹ́ẹ̀ so ọlọ́wọ́ tó yà á yà. Okay. الله أكبر الله أكبر الله tanya m u a dia akan a n a s e m a s e k y Oh, process ní àdúgbò àgbọ̀bá ní àmàṣẹ́yà oríṣiríṣi àtọ́jọ́ ìjà ìjà ní tí wọ́n ṣe alùpùpù péjọ tó láti الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم ما داوم pẹ̀lú ìdáhùn tí ọ̀kan náà fa àfi dáhùn lóhùn kí kí tó wá dáhùn rẹ̀ àwọn kankan bẹ tí ó ń ṣẹlẹ̀ tó já sí pé ní àsìkò yín sọ pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ kò ní kátà fi ń wò látara pé wọ́n ti kátà ìlú gbọ́ yín ṣùgbọ́n ẹni yìí ò gbọ́ yín ṣùgbọ́n àgbẹ̀ tí mo gbọ́ yín ẹ̀kọ́ ni mo fẹ́ kó supersede sọ nínú àwọn àṣìṣe ni tó yẹ kó sì yẹ kí a ṣe àkíyèsí. sọ wọ́n gba àwọn kankan ní àwọn òṣòlù dín òṣòlù dín ní pé ní ni ó yẹ ká máa wá tó wa náà tó jẹ́ pé òṣòlù dín ìpìlẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ àkọ́kọ́ náà mùsùlùmí ni ọ̀pọ̀ náà mùsùlùmí òun jẹ́ ẹni mùsùlùmí nǹkan gẹ́gẹ́ máa kó yíwò gan tí èsì mùsùlùmí ó lè kàn sí islam sọ sí lọ́kùnrin tó bá fẹ́ ẹni tí èsì mùsùlùmí lóbìnrin wọ́n sọ pé nígbà tá a ti àgbọ́rọ̀ ayé nínú àwọn nǹkan kan nínú ẹ̀sìn lápẹ̀jú yìí bóyá ètí wọ́n gbọ́ yé ni òun wọ́n ní kó wọ́n gbọ́ yé òun ò wá ti gbọ́ yé sòfin máa la nínú ìdáhùn tó fi dáhùn ọlọ́tí àlewà Muhammad sallallahu alaihi wasallam fún Ali la an yahdiya bika Allahu rajulan khayrun laka mina dunya wa ma fiha ìlọrin lásán lórí tá a nílé anabi wọn sọ fún Ali kí kẹ́ni kan sáré ẹ̀ mọ́nà wọn lórí fún ọdún min umru ni'ami aw khayrun mina dunya wa ma fiha wọn lórí ilé ayé lọ àti gbogbo tó wà ní ayé nínú ìbàdàn sókè máa gbìyànjú kéèyàn wá lọ fẹ́ mi kàtí gbogbo yé mi tó jẹ́ pé ní orílẹ̀ dáadáa ni pátánà rẹ̀ wá ti wọ̀nyí so kẹsì nǹkan tó ayé lóye ti jìtá níbi nǹkan yẹn gan so mo rántí pé ẹlòmíì tó bá ti ẹ̀jẹ̀ náà kú ẹgbẹ́ ní òun gbọ́ àgbọ̀yé jàbàtà jàbàtíyà so sẹ́mà ọ̀tọ̀ ni kátí ń bá bọ̀ níbùgbọ́ yẹ kí wọ́n náà ṣe làákàyè pé ní kàdáníkà ló ń tàbí kọ́ọ̀lù bí wọn náà ṣe wà tẹ́lẹ̀ náà nù famana Allahu alayka tó pé yóò bá jẹ́ lórí mọ́nà hajj dáadáa famana Allahu alayka ọlọ́run bá wá sànú ẹ̀ àánú tọ́lọ̀ ń sin ẹ̀rọ náà sànú ẹ̀ lómi kó máa kò ní dákẹ́ ni tó pé iṣẹ́ ẹ̀ka náà lọ́wọ́ náà gbàgbọ́ yín ntí tẹ́lẹ̀ mi máa fi jìtà lọ́gbà àbúrò àlàfi sọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì tó ọ̀gá láti fún wọn bá tẹ̀ lọ. kápẹ́lẹ́ àwọn bá ìtumọ̀ yìí pé ó mọ ẹ mọ̀ máa ní jara yìí wọ́n bè lọ́dọ̀ àwọn akọ́ olùmọ̀lága yìí ǹjẹ́ ọ̀rọ̀ ìjà wọn tẹ̀ lù wọ́n tẹ̀ lù wá ẹgbẹ́ kò tí ẹ mọ̀ ẹ tí ó tẹ̀ bọ́ọ̀dà kò yín kò náà hálì mí yìí ẹgbẹ́ ìdí yẹn lè tó ní ẹ̀kọ́ ìyàwó yẹn kò náà bàbá wò ṣe yìí àbí ọ̀pọ̀ nínú àgbàfà nílùú Madina lónìí náà àfà lónìí bàbá ò lè fẹ́ ní àgbàfà àmọ́ àwọn èèyàn wọn bá àgbàfà rẹ̀ wọn wọ́n ní láà kálà kálà ogbùdọ̀ torí ẹ̀kọ́ ogbùdọ̀ torí ẹ̀kọ́ ogbùdọ̀ torí ẹ̀kọ́ máa ṣiṣẹ́ lára ẹ̀ máa ṣiṣẹ́ lára ẹ̀ máa ṣiṣẹ́ lára ẹ̀ tó yí mára wọn nǹkan tí ìtàbá ìbá ń wáyé so ká máa ṣiṣẹ́ lórí ara wa ká máa ṣiṣẹ́ lórí ara wa títí lábìjọ bọ́nà wa ní nírọ̀rùn tó àwọn èèyàn ṣe dáadáa kọ́lá ní wọn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́sàdọ̀dọ̀ wa so wọ́n kò mọ kankan wọ́n sì alámùtọ̀ wọ́n sà fún lágbọ́yé ìpìtọ̀ bí ẹ̀bẹ́ yẹn ti máa ń ṣe wọ́n á bèrè ìpìtọ̀ tí ọkọ̀ mi ò bá gbọ́yé ọkọ̀ lẹ́nà ni ọkọ̀ yìí sì jẹ́ ìyá rẹ̀ jẹ̀mọ́ ń sá sí títí wa so àwa àárín pé àwa lókè ní kó tó ń ṣe dáadáa tí ń ṣe mọ́ babalábẹ́dá tí ó dé nǹkan báwọn nǹkan tí ń ṣe ni àwọn méjì ti dà ó ti dà pọ̀ nìyẹn ìdí ń ṣe yẹn làwọn àjọ àjọ gbogbo ti yà á sọ bó ti ń lé lórí pé kó má ṣe ìsúná pé kò ní lọ sọ́dọ̀ wọn mọ́ àmọ́ ẹ̀rí nípa nìjáàbù nípa nǹkan ṣíṣe nǹkan dáadáa ní jẹ́sí gbé wá. Tọ́gbà àbàdàn mọ́ ọ̀sán sọ̀rọ̀ náà dùn náà ẹ̀ náà sì rí ẹ̀ náà rí àdúgbò wọn ká lóṣè lọ lóṣè bọ̀ ẹnu bí tí lọ́wọ́n lá ẹgbà tí ó dìjọ́ kejì ni ìyàwó náà pé bọ̀ ní tẹ́lẹ̀ má lọ mọ́ nítorí náà mo So nínú àgbọ̀ yìí náà ni wọ́n gbọ́ yẹn ní solution bó o láti oríire látara ara wa ó jẹ́ pé lálẹ́ ìwọ̀ kan yẹn bá ní pé ní tú mi ní lágbẹ́dá fi sin bàbá ló ti tó fún yàn tó ká ní torí pé kò gbàgbọ́ yìí wọn á torí ẹ̀kọ́ lẹ́yìn tó eléyìí kò sí inú mọ́nájì kan kò sí inú mọ́tò pé nǹkan yẹn lẹ́yìn sàmì ọ̀sùn di kò sí inú ilẹ̀ sí i nígbẹ́ wọn ẹ̀ mọ̀ gbàgbọ́ yìí kìnnìkan bóyá lápò ìlú yìí ẹni wọ́n gbàgbọ́ yín pé òkú lọ́dún tẹ̀sùbá òun sì gbàgbọ́ yín fóun ọdún tẹ̀sùbá à ní tẹ̀sùbá nílò àsọ pé kìíní o sọ fún àkúrẹ́ pé nígbà tí mo ya mo kọ́ ọ lẹ̀ sani pé sọ báwọn máa kó sí ẹ̀ máa fi hàn áàdà ẹ̀dá kan tábà rí ẹ̀ tó tún tí ó tún ṣe tàlẹ́ lé lórí o tí ó tún kọ́mẹ́ntì lé lórí sọ báwọn máa kó sí àwọn wa. هذا وصلى على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم kawowa ba kowa sanarsa an wasu àlékún níwà nípa ọmọdé àwọn ọwọ́ nàìjíríà ní báyìí ìlú olókùn ti àwọn akẹ́ sọ́wọ́n àyíkọ́